الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم ورسلا قد قصصناهم عليك من قبل ورسلا لم نقصصهم عليك وكلم الله موسى تكليما رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل وكان الله عزيزا حكيما لكن الله يشهد بما أنزل إليك أنزله بعلمه والملائكة يشهدون وكفى بالله شهيدا ọlọ́run bá wa ó ti ṣàlàyé fún wa gẹ́gẹ́ bí a ti ṣe rí nínú àwọn àyà tó ṣíwájú pípé òun ránṣẹ́ sí ìwà nàbì wa Muhammad. صلى الله عليه وآله وسلم sallam àwọn aránsẹ́ sí ọ àwọn sí ọ lánàbí gẹ́gẹ́ bí àwọn ti ṣe ránṣẹ́ sí àwọn ẹni tó síwájú rẹ̀ nínú àwọn ànábì ọlọ́run bẹ́ẹ̀ náà ni aránṣẹ́ sí ànábì Nuh alayhi salam àtàwọn ànábì tó dé lẹ́yìn nuuha aleyhi salam àwọn anabi ọlọ́run yìí báyìí tó fi dórí ibrahim ismail ishaq yaqub àtàwọn àrọmọdọ́mọ yaqub bákan náà anabi isa àti ayub àti yunus àti harun àti suleiman àti dawud gbogbo wọn aleyhi musalatu salam ìránṣẹ́ ọlọ́run ọba ni gbogbo wọn o ríran lọ́lọ́run ọba ran gbogbo wọn gbogbo wọn ló sì jẹ́ ọ̀ràn yẹn lórí olùgbàgbọ́ òdodo wípé kó gbàgbọ́ nítorí tí èèyàn bá kùnà láti gbà wọ́n gbọ́ èèyàn ti sa ìgbàgbọ́ sí èyí téèyàn bá sà lẹ́sà nínú wọn kó ń gbàgbọ́ torí gbogbo wọn ọlọ́run ọba náà ló rán wọn kò sí kan tó ń rán ara rẹ̀ sáwọn èèyàn bí ìbá ṣe pọ́ lọ́wọ́n ọba ló bàbá tí wàá mọ̀ pọ̀ lọ́wọ́ ọba lọ́ràn ń bẹ nínú pípé ìnígbàgbọ́ òdodo sọ́lọ́n kéèyàn ò ní ìgbàgbọ́ sí àwọn aránṣẹ́ tí ọlọ́run ọba tó ránṣẹ́ àgbáńlá yìí. ìdí nì tó fi jẹ́ pé ọlọ́run ọba ó fún wa nírò nípa àwọn aránṣẹ́ rẹ̀ nítorí pé abala kan ni nínú àwọn orígun ìgbàgbọ́ òdodo ipe ká ní ìgbàgbọ́ sí gbogbo àwọn aránṣẹ́ Ọlọ́run kìí ṣe pé ọ̀kan láàmú pò ní tiwa á wá mú àwọn kan lọ́ta wa kẹ̀lá kìí ṣe pé àwọn kan láàpè lẹ́ni tiwa àwọn yòókù èsè tiwa kẹ̀lá bó tilẹ̀ jẹ́ pé ńṣe lọ́lọ́wọ́n bá ní ká gba gbogbo wọn gbọ́ ṣùgbọ́n o ànábì tó nígbà. na là nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam òun náà lẹni tó lọ́wọ́ ipa gbọ́dọ̀ máa tẹ̀lé ìlànà àti òfin èyí tó fi ràn ṣùgbọ́n àwọn aransi ọlọmọba bá tó ti síwájú ẹ̀ ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa ká gbọ́ pọ́lọ́ wọn náà òun ló ara wọn ṣùgbọ́n iṣẹ́ tó wọn bò pé káwọ́ tẹ̀lé o Ọlọ́run bò pé ká tẹ̀lé o. èyí tó lọ́wọ́ bá ní ká tẹ̀lé náà ní ti anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam lẹ́yìn tí ọlọ́run ti sọ fún wa báyìí tó sì dárúkọ abala kan fún wa nínú àwọn òjíṣẹ́ rẹ̀ ó ní wa rusulan qad qasasnahum alayka àwọn aránṣẹ́ àwọn aránṣẹ́ àwọn aránṣẹ́ kan wà nínú àwọn àránṣẹ́ àwọ ọlọ́n qad qasasnahum alayka min qabl tó ṣe pé àwọ ọlọ́n àti fún ọ ní ìròyìn wọn àti ìròyìn wọn fún ọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí nínú àwọn súrà tá a sọ̀kalẹ̀ fúnra ànábì Muhammad sallallahu alayhi nílùú Mẹ́kà kótó dikpó hijira wá sí al ọ̀n bẹ nínú àwọn aránṣẹ́ àwọn tá a ti fún ọ ní ìròyìn nípa wọn nínú àwọn súrà tá a sọ̀kalẹ̀ ní Mẹ́kà ìyẹn ni pé kò ti nímà nípa apá kan nínú wọn kìí ṣe pé ọmọ orúkọ wọn lásán o torí pé ọlọ́run ní qad qasasnahum alayka min qabl a sọ ìtàn wọn fún ọ a sọ ìtàn apá kan nínú wọn fún ọ rí tẹ́lẹ̀ nínú àwọn súrà eléyìí tá a sọ̀kalẹ̀ fún ọ síwájú eléyìí nínú àwọn súrà tó ti sọ̀kalẹ̀ ní al-Madina ní Makkah torí pé súrà tún Nisa al-Madina ló ń ti sọ̀kalẹ̀ fún anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ṣùgbọ́n nínú àwọn súrà tó ti sọ̀kalẹ̀ ní Makkah àti sàlàyé fún ọ nípa apá kan nípa ìròyìn apá kan nínú àwọn àwọn aránṣẹ́ wa. ورسلا لم نقصصهم عليك bẹ́ẹ̀ ni ó tún ṣẹ́kù nínú àwọn aránṣẹ́ wa àwọn míín tún bẹ táwọn ọlọ́run ọba tá a sọ ìtàn wọn fún ọ àti ìsọ ìtàn wọn fún ọ báyìí títí di báyìí àti ìsọ ìtàn wọn fún ọ ọlọ́run sọ fún pé àwọn kan ti síwájú tá a ti fún ọ nírò nípa wọn bẹ́ẹ̀ ni àwọn kan bẹ tá a ti sọ ìtàn nípa wọn fún ọ àti sọ fún ọ kò túmọ̀ sí pé àní sọ fún ọ láéláé o kò sì túmọ̀ sí pé ńgbà tá a mọ̀ pé àti sọ fún ọ à ń bọ̀ wá sọ fún ọ o kò túmọ̀ sí o ṣùgbọ́n eléyìí ń túmọ̀ sí wípé àwọn aránṣẹ́ Ọlọ́run ọba tó lọ́wọ́ bá rán wọn pọ̀ jọjọ wọn pọ̀ púpọ̀ wa in min qaryatin illa khala fiha nadhir kò sí ìlú kan àyàfi kọjá kpólùkìlọ̀ kan wà ń bẹ̀ rí kò sí ìlú kan àyàfi kọ́lọ́wọ́n bó mú kólùkìlọ̀ kan wà ń bẹ̀ rí torí ẹ̀ àwọn aránṣẹ́ ọlọ́wọ́n bá tọ́lọ́wọ́n bá ti rán wọ́n pọ̀ jọjọ èyí tí ó wu ọlọ́wọ́n bá sọ ìtàn nípa wọn fún wa nabi Muhammad sallallahu alaihi wa sallam àti sọ fún ọ àwọn kan sì ń bẹ tá a ti fún ọ. nírò nípa àròyìn tiwọn kò sì túmọ̀ sí wípé à ń bọ̀ wá fún ọ gẹ́gẹ́ bí o ti ṣe tọ́ka sí àní fún ọ. وكلم الله Musa تكليما ọlọ́run ọba sì bá anabi musa sọ̀rọ̀ aleyhi salam ọlọ́run ọba bá musa sọ̀rọ̀ tẹ́kílímà. ní pàápàá ìbánisọ̀rọ̀ ọlọ́mùbá sọ̀rọ̀ ní pàápàá ìbánisọ̀rọ̀ ayayi yìí ọtọ́ka sí pé ọ̀nbẹ nínú àwọn anabi ọlọm àwọn ètò ọlọ́run ti fún Muhammad sallallahu alaihi wa sallam nírò nípa ìtàn wọn ṣáájú súra yìí gẹ́gẹ́ bí àwọn nǹkan tó ti sọ̀kalẹ̀ ní Makkah. ó sì ń bẹ nínú àwọn anábì ọlọ́run tọ́lọ́ wọn bò tí fún nírú wọn àmọ́ tó ṣe pé padà fún nírú wọn lẹ́yìn eléyìí ó tún wá sẹ́kù àwọn èyí tó ṣe pọ́ lọ́wọ́ bá wa kò kúkú fún anabi sọlọlọ alaihi nírú wọn rárá torí ń wà al-Qur'ani pé àwọn anabi. tọ́lọ́wọ́n bá dárúkọ wọn nínú alukur'ani òǹkà wọn ó jẹ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àwọn ànábì wọ̀nyí àwọn náà ní adam idris nuh hud saleh ibrahim lut ismail ishaq yaqub yusuf ayub shu'aib musa harun yunus dawud suleiman ilyas alyasa zakariya yahya isa bẹ́ẹ̀ náà ni dhalkifil lọ́dọ̀ àwọn tí wọ́n pọ̀ nínú àwọn olùmọ̀ nípa tafsir àti aṣíwájú wọn anabi wa sallallahu alayhi wa alayhim. وسلم تسليما كثيرا àwọn ni òjíṣẹ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tọ́lọ́wọ́n bá wa tó dárúkọ wọn fún wa nínú alukur'an. àwọn súrà tó sì sọ nípa àwọn anábì ọlọ́run wọ́n pọ̀ jọjọ gbogbo súrà tó wà ń ké nínú alukur'an ó rí i pé púpọ̀ nínú wọn lọ́lọ́run ti dárúkọ ìtàn ọ̀kan nínú àwọn ànábì rẹ̀ ṣùgbọ́n nínú àwọn súra yìí súra tí ó sọ ìtàn àwọn ànábì jù náà ní súra tó Hud àti Ash-Shu'ara àwọn súra méjèèjì àwọn sọ ìtàn àwọn ìránṣẹ́ Ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ ju àwọn súra mi lọ. eléyìí fi hàn wá ipa àwọn aránṣẹ́ Ọlọ́run tí wọ́n wá jíṣẹ́ rẹ̀ fún wa ọ̀pọ̀ nínú wa ẹni tó lọ́wọ́ bó tiẹ̀ padà fún Ànábì sallallahu alayhi wa sallam níta rẹ̀ kò tiẹ̀ dárúkọ wọn nínú alukur'an èyí tó mú kọjá pé àwọn àjọ tiwọn gan àmà wọn torí ẹ̀ ètò wọ bá fi máyàn ní fi máyàn ètò ìbá fi máyàn yóò gbé pamọ́ sí yàn wa ma utitum minal ilmi illa qalila gbogbo ń ta la ní nímọ̀ ojú bí ń tí báyìí lọ. torí di eléyìí tẹnìkan bá wá ní ìgbà tó ti pa àwọn aránṣẹ́ yìí pọ̀ jọjọ tí wọ́n sì kéré ló kí ló dé tó fi jẹ́ pápá kan lọ́lọ́run bá dárúkọ kọ dárúkọ àwọn yòókù gbogbo wọn làwa fẹ́ mà á sọ pé gbogbo wa náà láti mà nípa gbogbo wọn pàápàá jùlọ nígbà tó ṣe pé ẹni pàtàkì gidi ni wọn láàrin ọmọnìyàn torí pé ń yẹn máa pàtàkì látàrí tó wálé ayé wá sí tó wálé ló máa ń sọyàn dẹni pàtàkì iṣẹ́ òní ọba tí wọ́n á pàtàkì ju wípé èèyàn gbélé ayé jíṣẹ́ ọlọ́run ọba lọ ipò wo ni ọba tún ga tayọ pé èèyàn jẹ́ ìránṣẹ́ fọ́ba tó dá sámà tó dálẹ̀ lọ ṣùgbọ́n báwo la ti ṣe fẹ́ ṣe má ṣe gbàgbé pé ọlọ́run ọba tó dá wa tó rán wa ntọ́ba wù ló máa ń ṣe o a ò sì tó ẹrú tí ibi pé kí ló dé tẹ̀ fún wa nítàn gbogbo wọn eléyìí túmọ̀ sí pé ìtàn díẹ̀ tá a sọ fún yín nínú àwọn àránṣẹ́ ọlọ́run àǹfààní tó tó ti ń bẹ́ńbẹ̀ fún yín léyìí tó ṣe pé ẹ lè rí múlò tí ó ṣe sábàbí kí gbogbo yín sóríire láyé àti lálùkẹ́yàmù nígbà tó jẹ́ pé níta nílò a lè rí mú lára díẹ̀ tọ́lọ́wọ́n bá sọ fún wa láti ṣoríire láyé àtàlùkìyàmù àbúrò wa sọ pé àfikún wọn sọ gbogbo ẹ̀ fún wa àǹfààní tó wà ń bẹ̀ eléyìí kan náà ní dáhùn àwọn nǹkan míì tó tún ṣe pọ́ bọ̀ sọ fún wa nípa àwọn àránṣẹ́ yìí àwọn àlàyé fínífíní míì nípa àgbésí ayé wọn bàbá wọn ìyá wọn àwọn ọmọ wọn gbogbo ẹ bó wà ni wọn ń jẹun bó ni wọn á ń gbé lẹ́yìn náà rẹ wo wọn ń wọ gbogbo eléyìí kọ à láǹfààní ń bẹ lọfà lọlọrun kò fi sọ fún wa kí láǹfààní tá a fẹ́ mú bẹ ṣé ọmọ nuha aleyhi salam ọ̀kan ṣoṣo tó sorí ibú nìkan ló bí ni yéṣọ nìkan ló bí ṣe bí àwọn ọmọ rẹ ló ṣe gbogbo ẹ̀dá yòókù kalẹ̀ dòní yìí báyìí ṣùgbọ́n kí ló dé tọ́lọ̀ wọn sọ fún wa nípa àwọn ọmọ inú àyòkù because kò sáǹfààní kàtí afẹ́ mú lára wọn nítorí pé àwọn ọ̀ya kàtá gẹ́gẹ́ bí ètò sórí ibù ọlọ́run sọ fún wa nípa ètò sórí ibù torí pé kálíbà àtàrà rẹ̀ kakọ́gbọ́n káwọn ọmọ ṣe kínni káwọn sórí ibù gẹ́gẹ́ bí àwọn ẹni tó jẹ́ pé wọ́n kúkú sórí ibù ń tiwọn wọ́n mọ̀ sọ pé ọ̀ọ́ á ọlọ́run ní kírun nítorí pé ọmọ ìmáàmù lòun ntí mo wá jọmọ ìmáàmù lọ́wọ́ gbé mi wà àlùjánnà tí mo bá jẹ́ ọmọ sheikh lọ́sọ̀mídọ́mọ àlìjẹ́nà kẹ́là kọ́sọ́mídọ́mọ àlìjẹ́nà nítorí pé man batta'a bihi 'amaluhu lam yusri' bihi nasabuhu ẹnikẹ́ni tí èsì ọwọ́ rẹ̀ bá mú dèrò ẹ̀yìn ìdílé tó ti jáde ò lè sọ́dọ̀ ara wájú o bẹ́ẹ̀ lòfin ọlọ́run sọ nípa àtọ́lọ́n tó bá gbé bóun ṣe ń ṣẹ̀sìn ọlọ́run ọba sí ọ̀sọ́ dèrò ẹ̀yìn Ile ńlá kan ló ti jáde kò lè sọ́dọ̀ ara wájú wájú ọlọ́run àtàrà ti nuuha ẹ̀kọ́ gbọ́nbẹ́ nuuha aleyhi salam ó ń bá ọmọ rẹ̀ sọ̀rọ̀ ní ìgbà tí ìparun ta a yìí tó kù kó ọmọ mi "Erika wọnú ọkọ̀ omi yìí pẹ̀lú wa kó mọ́ bá sórí ibú pẹ̀lú àwọn olórí ibú lónìí ó ní àbábá mi sórí tó yọ gbà mí yọ là mí kú lọwọ àbúrò mi tó ní bọ̀ ní a ìwọ ọmọ mi láàárọ̀ ọ̀sìnmọ̀lẹ́ kò sí tó lè sọ̀yàn tó lè làyàn lónìí kò sí ṣùgbọ́n máa ń kọ́ ó ní apalẹ̀ tí òun wà ń gbà kọ́ gbọ́ kò sí bí bàbá ibu ó fi hàn wá pé mi ní kinní kan mi ní kinní kan gbogbo eléyìí ilé ayé oníkálukú ni ọ̀dẹ́jọ́ rẹ̀ jẹ́ yọ dàrú ẹrù ọ̀ràn rẹ̀ ni torí ẹ ọwọ́ ntọ́nà bá ti sọ fún wa ọlọ́run bá ń fẹ́ kátàrí eléyìí kọ́gbọ́n ni kìí ṣe pé ká máa lọ wá húlẹ̀húlẹ̀ níṣẹ́ náà sọ fún wa lọ́nà bíi Musa alayhi salam òun fún nípọ̀pá ó nípọ̀pá kan tọ́lọ́run bá mú kí pọ̀pá yẹn kó jẹ́ rẹ̀ ká máa lọ wá wádìí wípé ǹjẹ́ igi ìrókò ni pọ̀pá yẹn ni àbí gi bábò àbí gi kinní kan àà ṣé ìwọ náà fẹ́ gbẹ́rú ẹ̀ torí pé tó bá láǹfààní fún ọ ọlọ́run ọba ọba fi mà wá kò wúlò fún wa ọ̀wé ètò wúlò fún wa náà ní ká mọ̀ pé Musa o ó ní pọ̀pá kan o báyìí báyìí báyìí báyìí lọ́lọ́run sì ní kí pọ̀pá yẹn kí nǹkan báyìí báyìí máa ṣẹlẹ̀ látara pọ̀pá bẹ́ẹ̀ náà ni anabi Sulaiman aleyhi salam kó lórúkà kan kí ni wọ́n fẹ́ fòrùkà ń ṣe àwọn àlọ́ wa wọ́n ní ẹ fòrùkà yẹn kí ni wọ́n fi ṣe àbí bẹ́ẹ̀ lágbára rẹ̀ wà ní wọ́n náà wọ́n lọ́ wa wọ́n olórúkà Sùlẹ̀mánà ńlẹ̀ ah, ẹ dákun òrùka fa nígbà tí òrùka wa sọnù tó bọ́ látòkè ọ̀dọ̀ rẹ̀ lọ́bọ́ sí agboolé yín lọ́bọ́ sí lágboolé yín gan ìwọ nìkan ló ń gbé bẹ́ẹ̀ tó bá ń gbé èèyàn mẹ́wàá ní bá ń gbélé àgbẹ̀ Suleiman lọ bọ́ọ̀lẹ̀ wọ́n para wọn kí wọ́n tó mú àbí wọ́n ní tira wọn pa èèyàn mẹ́wàá wà wọ́n ti dòkú kí wọ́n tó dé di òkà gbogbo eléyìí á fi hàn wá pé àwọn nǹkan tí ọlọ́run ṣàlàyé wọn fún wa kò ṣàlàyé rẹ̀ fún wa ní torí pé rahmatan bina torí pé ọlọ́run bá ń fẹ́ wa fún àlàáfíà torí pé àwọn nǹkan mi tó lọ́wọ́ bá ṣàlàyé àlàyé wẹ́wẹ́wẹ́wẹ́ fún wa ń parẹ́ ọlọ́run bá ti parun nítorí wàá sọ fún wa pé igi ìrókò ni pọ̀pá musa ti wá ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn òpin náà ti lọ́ọ́ máa gbẹ́ pọ̀pá látara igi ìrókò pé ìrókò wọn ní wọ ni igi àdánwò igi idán igi tó ṣe pé a máa fi sẹ́ńtì dánilágara jẹ́fẹ̀mí náà bó ṣe jẹ́ fún Musa ẹ ti bá Musa lọ bọ́ọ̀nù gbó lọ́wọ́ lọ ṣẹ́gi lọ́wọ́ aṣọ́dì bẹ́ẹ̀ tó wàhálà ọba ti pọ̀ láyé gan ṣùgbọ́n lọ́wọ́ bọ̀ fẹ́ wa fún wàhálà torí ẹ̀ ló ṣe jẹ́ pé a máa ra àwọn kan púpọ̀ náà àwọn tíra tafsir tí wọ́n máa ṣàlàyé àwọn nǹkan púpọ̀ tó jẹ́ pé kò wúlò fún wa kò wúlò fún wa torí pé Ọlọ́run sọ tó bá yẹ kó wúlò ni Ọlọ́run bá sọ kò wúlò fún wa torí pé Ànábì sallallahu alaihi wasallam ò wí tó bá yẹ kó wúlò fún wa ni Ànábì ó bá sọ torí ẹ̀ ló ṣe jẹ́ pé gbogbo rẹ̀ lẹ́yìn àwọn onídìí láti máa sọ gbogbo rẹ̀ nù tafsir sọkúsọ lọ́jà sí nítorí pé ńgbà tá a máa ń wádìí gbogbo eléyìí ètò jàǹfà nítorí ká mú lára Al-Qur'ani àní rí mú yọ wá jẹ́ pé à ń lọ tafsir láti lọ gbá àlọ́ so irú rẹ̀ ló máa ń wáyé láwọn ẹnu tíra tafsir torí pọ̀pọ̀lọpọ̀ nǹkan míì tí ò ní ìpìlẹ̀ kò sẹ́rí kan tó fẹ̀yìntì ńlọ́pọ̀ nínú àwọn nǹkan táwọn afá tafsir púpọ̀ máa ń sọ nínú àwọn tíra tafsir wọn. tọ́ ọlọ́run ọba wa fi hàn wá pé èyí tó pàtàkì fún yín òun náà ní kẹ́ ẹ mọ̀ pé àwọn aránṣẹ́ tá a rán iṣẹ́ ni wọ́n wá jẹ́ o a wọn láti wá jíṣẹ́ ni sẹ́yìn wá rò pé ẹnìkan ń bẹ tọ́lọ̀ wọn bọ́ ránṣẹ́ àmọ́ tó ṣe pé ọba dé kò ní jíṣẹ́ kò sí kò sí ẹni abẹ́nìkan ń bẹ tọ́lọ̀ wọn bọ́ ránṣẹ́ tó ṣe pé ọba dé tara rẹ̀ ní ọmọ kò sí ọlọ́wọ́n bá wọn fi wa pé àwọn wọn pọ̀ wọn pọ̀ lọ jàrá ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bí wọ́n ti ṣe pọ̀ iṣẹ́ wọn lápapọ̀ rẹ̀ ọjà sọ̀nà kan náà iṣẹ́ kan náà ni wọ́n wá jẹ́ nípa at-tawhid kásì ọlọ́run ọba lọ́kan nínú ìjọsìn ọlọ́run ni wa laqad ba'athna fi kulli ummatin rasula an i'budu Allaha wajtanibu at-taghut dájúdájú àwọn ọlọ́run a gbé ìránṣẹ́ kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan dìde nínú ìjọ kọ̀ọ̀kan àwa la gbé ìránṣẹ́ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan dìde nínú ìjọ kọ̀ọ̀kan iṣẹ́ tí àwọn ìránṣẹ́ yìí wá jẹ́ oríṣi kan náà ni kò so tọ̀ọ̀tọ̀ àní àbúdúlọ́hà pé ẹ̀ máa sin ọlọ́run ọba lónìí kan Ibn Abbas radiyallahu anhuma ó ní gbogbo bíi tẹ́ bá ti rí àbúdúlọ́hà nínú alukur'an ìtumọ̀ rẹ̀ ní kíni wàhídùlọ́hà. ẹsìn lọ́n ìtumọ̀ rẹ̀ ni ẹsìn lọ́n nìkan torí kò tí ì sin lọ́n ẹni tí ń sin lọ́n ti tún sin nǹkan mi pẹ̀lú ẹ̀ ó rí ìgbà tó o máa ń sin lọ́n lọ́n nìkan níjọ́ náà ló tó jẹ́ kó ń sin lọ́n. àní àbọ̀dọ̀lọ́ iṣẹ́ tí gbogbo àwọn àránṣẹ́ yìí wá jẹ́ oní pé ẹ̀yin èèyàn ẹ máa jọ́sìn fọ́lọ́run ọba lọ nìkan wájú tẹ́ni bó tọ́ ọ́ kẹ̀sì jìnnà sí gbogbo òòṣà iṣẹ́ wọn tí wọ́n á jẹ nípa tẹ̀ òhèdè náà ṣùgbọ́n ọ̀nà wo láwọn á máa gbàṣẹ̀ sí irun bó làwọn ṣe ń kírun tiwọn àwẹ̀ bó lẹ́sìn máa gbà àwẹ̀ yín zakah báwo lẹ́sìn máa yọ zakah yín hajj báwo lẹ́sìn máa ṣe ti yín jihad báwo lẹ́sìn máa ṣe ti yín ó lè yàtọ̀ eléyìí ló wá nínú àdìsí anabi muhammed sallallahu alayhi wa sallam tí wọn ní nahnu ma'ashar al-anbiya abna'u allat abuna wahid wa ummahatuna shatta àwa ntí mo gbà lérò àwa ànábì ọlọ bẹ́ẹ̀ la ànábì ṣe sọ àdá gẹ́gẹ́ bí ọmọ orogún ni ẹnìkan náà ni bàbá wa ṣùgbọ́n àwọn ìyá wa ń kọ́ wọn sọ tọ̀tọ̀ ànábì sallallahu alaihi wasallam wọn sọ bẹ́ẹ̀ wọ́n fi ń ṣàpèjúwe pípẹ́ ẹ̀ mà pé gbòǹgbò kálukú mú wá ẹ̀yọ̀kan náà ni pé ká kí ni ká jọ́sìn fọlọ́ lónìkan ká sì má ṣe fi nǹkan kan sorogún pẹ̀lú rẹ̀ nínú ẹ̀sìn gbogbo òjíṣẹ́ tó lọ́ọ́ ran iṣẹ́ tó ń wá jẹ́ nu. àmọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ níyà wa ìyẹn ni pé likullin ja'alna minkum shira'atan wa minhaja oníkàlùkù yín ló ní ọ̀nà tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ táwọn ọlọ́run bá ṣe fún àtìlànà báwo ṣe kírun tiwa ó lè má jẹ́ bẹ́ẹ̀ lọ́nà tàwọn ànábì Ìsá nígbà tí ànábì Ìsá wà láyé báwo ṣe gbà àwẹ̀ tiwa ó lè má jẹ́ bẹ́ẹ̀ làwẹ̀ àwọn ẹni tó lọ́n ti ṣe àwẹ̀ lọ́ràn àyàn lórí tiwọn síwájú tiwa ṣùgbọ́n àwẹ̀ náà ní jẹ́ báwo ti ṣe yọ zaka tiwa ó lè má jẹ́ bẹ́ẹ̀ ni ń yọ zaka nínú ìlànà tàwọn ẹni tó síwájú wa ṣùgbọ́n kí ló náà jẹ́ zaka torí pé oníkálukú yín ńlá sòfin tiẹ̀ fún lọ́tọ̀ náà sì ṣèlànà tiẹ̀ fún lọ́tọ̀ ìyẹn ni pé al-ikhtilafu fil furu' duna al-usul ìyapa ọwọ́ àánú furu' kìí ṣe nínú ìpìlẹ̀ ọ̀kan náà nìpìlẹ̀ ṣùgbọ́n ẹ̀tuntun ọ̀sọ̀tọ̀ọ̀tọ̀ èèkan agi ẹyọkan náà ẹ̀tuntun rẹ̀ lọ́sọ̀tọ̀ọ̀tọ̀ so eléyìí báwọn anabi Ọlọ́run ti sori nítorí àwọn anabi wọn yé sọta ara wọn wọn yé sọta ara wọn kò sì sí bẹ́ẹ̀ nìkan ṣe lè yọ̀tọ̀ Ọlọ́run tó tí ó dájà lé láàrin àwọn anabi Ọlọ́run kò sí nítorí pé ẹgbọ́tà nàbí sallallahu alaihi wasallam tí wọ́n á sọ nípa àwọn anabi yóò ọmọ ẹ̀yà mi Musa ọmọ ẹ̀yà mi Isa ọmọ ah subhanallah kò síbẹ̀ ṣe lè dájà lé láàrin walhamdulillah. níta àgbàlérò òun náà ni pé sísọ tó náà wọn bá máa ń sọ ìtàn àwọn ànábì fún wa tó fi sọ̀tàn apá kan fún wa tí ò míì ọlọ́run fẹ́ ká tara fi kẹ́kọ̀ọ́ ni o ọlọ́run fẹ́ ká tara rẹ̀ ká dẹni tí ó gbọ́ kìlọ̀ ká sì dá ká tara rẹ̀ ká dẹni tí ó túbọ̀ dúró ṣinṣin lórí ìgbàgbọ́ òdodo torí pé ńgbà tó máa ń gbọ́ ìtàn àwọn ànábì ọlọ́run tó ń gbọ́rú àdánwò tó ṣe wọ́n tó ń gbọ́rú àfaradà tí wọ́n ṣe tó ń gbọ́rú bọ́lọ̀ tó ṣe ràn wọ́n lọ́wọ́ nígbẹ̀yìngbẹ̀yìn ìwọ náà èyí tó ń ṣe tó ń ṣe tàǹgàlítàǹgà lórí ẹ̀ wàá bẹ̀rẹ̀ sí ṣe sùúrù wàá bẹ̀rẹ̀ sí ṣàfaradà wàá bẹ̀rẹ̀ sí ṣàmúmára títí tọ́lọ́run ọba tààràn ṣe rè ṣùgbọ́n kẹ́ ẹ tó borí nǹkan ó ṣe é ṣe ká mi wọ̀ ọ́ kó dé ó ṣe é ṣe kẹ́ ẹ bá ìṣòro pàdé lóríṣiríṣi gẹ́gẹ́ bọ́lá ti ṣe sọ pé ìrántí sì tún bẹ nínú tàwọn gẹ́gẹ́ bọ́lá ti sọ pé laqad kana fi qasasihim ibratun li ulil albab àríkọ́gbọ́n àríwòye ó ń bẹ nínú tàwọn ànábì ọlọ́run gbogbo àwọn onílàákàyè yẹn ni pé kìí ṣe gbogbo èèyàn ló lè ṣàǹfààní lára àtàn àwọn ànábì ọlọ àyàfi àwọn tó bá ní làákàyè ọlọ́njẹ́ àjọ kan nínú wọn. ma kana hadithan yuftara eléyìí èsà lọ o kìí sà lọ kìí sà máa ń parọ́ rẹ̀ ẹ̀kọ́ àlọ́ irọ́ dáadáa kìnnìkan àgbà mú réré ń gbọ́dọ̀ ti ṣẹlẹ̀ tẹnikẹ́tẹ́ bá bi àwọn màmá tí ń pa àlọ́ fún yẹn àti bàbá pé kíni àgbàmù rere ń gbóni pé wọ́n gún yẹn kalẹ̀ wọ́n ní kó wọ́n wá jẹ su ah, ah, ṣé àgbàmù rere náà máa jiyàn àbí kíni ẹ ẹ̀yin náà máa béèrè tí ìlàkà ìbá ti ń dé pé àlọ́ ni àlọ́ túmọ̀ sí pé irọ́ gidi náà ni wọ́n kàn gbé kalẹ̀ pé ká máa fi ṣe kíni ká máa fi pàrònú rẹ̀ bẹ́ẹ̀ náà ni àpèjàpá sọ̀rọ̀ àpèǹgbàtàn àpàdé ọ̀bọ nbọ gbogbo wọn ti wọn jọ gbèdè ara wọn ni so ọlọ́run ní ìtàn àwọn anábì ọlọ́run kì í sá àlọ́ àlọ́ tí wọ́n máa parọ́ rẹ̀ ntọ́sẹ̀lẹ̀ gan lọ́lọ́run bá ń sọ fún wa ọlọ́run tó sọ níbòmí ó ní wa kullan naqussu alayka min anba'i ar-rusul ma nuthabbitu bihi fu'adak wa ja'aka fi hadhihi al-haqqu wa maw'izatun wa dhikra lil-mu'minin gbogbo ń tà ń sọ fún wa yìí wa anábì Muhammad sallallahu alayhi wa sallam níṣẹ́ ló jẹ́ abala kan o nínú tàn gbèsè ayé àwọn aránṣẹ́ àwọ̀ ọlọ́run ọlọ́run ni a ṣe bẹ́ẹ̀ nítorí kálíbà mú ọkàn rẹ dúró ṣinṣinṣin a ṣe bẹ́ẹ̀ ní kálíbà mọ́kàn rẹ dúró ṣinṣinṣin torí pé ìgbà tí àmì wo dé tí fìtínà bo anabi wa Muhammad sallallahu alayhi wa sallam látọwọ́ àwọn kèfèrí ah la ọkàn anabi mi nítorí pé ìwọ ni ẹni tí wọ́n ti fẹ́ràn nínú ìlú tẹ́lẹ̀ wọ́n fẹ́ẹ́ fẹ́ràn èèyàn kan tó ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ní Mẹ́kà tẹ́lẹ̀ òun lẹni tó yẹ pé gbogbo èèyàn máa sọ dáadáa nípa rẹ̀ tẹ́lẹ̀ kò fẹ́ẹ́ sẹ́nìkan ní Mẹ́kà tó ṣe pé wọ́n máa sọ dáadáa nípa rẹ̀ bíi Muhammad sallallahu alayhi kó tó dà kódà wọ́n tún fẹ́ẹ́ mà pẹ̀lú orúkọ nagijẹ tí wọ́n fún ju Muhammad gan lọ wípé as الأمين الصادق as الأمين أني al هنا ẹni ìfọkàntán òun náà lọ́wọ́ adẹni tí wọ́n wá ń lépa wọ́n wá ń dètè sí wọ́n ń wọ́nà kí làwọn ó ṣe sí tí káwọn pa ni àbí káwọn gbé pamọ́ àbí káwọn lékún lù àbí àbí àbí àà sànàbì náà sallallahu alaihi wasallam náà tó fi rọra rẹ wò wàá mọrú sòrò yun báwo ló ṣe lè tóbi tó báwo ló sì lè tóbi tó kó ti jẹ́ pé gbogbo ẹni tọrọ kiri káà rẹ tẹ́lẹ̀ ọ̀rẹ́ ni wọ́n ọ̀rẹ́ ni wọ́n alábàáṣe ni wọ́n amúgbálẹ́gbẹ̀ẹ́ fúnni ni wọ́n akínilẹ́yìn ni wọ́n wọ́n kàn yí padà lójijì ni abaláwọn dọ́ta rẹ̀ okùnbi tó gbé gbà bọ́ba rẹ́rìn wọn tutọ́ sí ọ lẹ́ẹ̀kẹ́ pété ló rẹ́rìn sí tá à ń rí ọ tọ́ba tún á sunkún kọ́ kí bá ṣe àwọn bá bú sẹ́rìn so wọ́n bá rí gbogbo nǹkan ti sú ọ ọlọ́ọ̀ni àwọn ń sọ tàwọn ànábì ọlọ́run fún kó lè bá a wọ nìkan ní irú rẹ̀ kọ́kọ́ ṣẹlẹ̀ sí à ń nini lára à ń fúnlẹ̀ mọ́ni àfẹ́ gbódodo okùnfin tó gbé gbà ọkọ̀ nà tó gbà kìí ṣe wọ làkọ́kọ́ ẹni tí wọ́n kọ̀ àwọn àtàn àwọn àtàn àwọn àtàn tọ́lọ́n fún anabi muhammed sallallahu alayhi wa sallam iná àlọ́kàn anabi náà ṣe dúró ṣinṣin wípé ha àṣeṣe ńlá ni sẹ́yìn kí làwa wá tì rí kí làá tì rí ìbí yẹn nùhà alayhi salam kó wọn fi ẹsẹ yẹyẹ wọn ọgọ́rùn mẹ́sàn ọdún ó lé àádọ́ta yẹyẹ fa ah subhanallah lórí iṣẹ́ tó yẹ kọ́ lọ́n ló fi ràn palẹ́ ò lágbára débi pé nuha náà mọ̀gbà tí ń fèsì pé kókóró kókóró tẹ̀ ń bá ń fi wá sí ẹ̀ẹ́ lónìí ọjọ́ ń bọ̀ ọjọ́ ń bọ̀ táwọn náà fi ń ṣe ẹ̀yẹ ẹ̀ mọ̀ pé nǹkan dùn yàn nu dojú àmì ọlọ́run ò sì rán àwọn kó wọn máa bú èbú eléyìí ó fi hàn wá ẹ̀kọ́ ńlá tí ń bẹ́nu kéèyàn má máa bú èbú kéèyàn má máa ṣépè. torí pé tí wàá gbé anabi salam bẹ́sẹ̀ fi ń se ẹ̀yẹ́ ohun ebú bá ní bú àbí pè ní bá ń sẹ́ ti fẹ́ fi hypertension sí lé ma ti fẹ́ fi hàn fi se tó bá bu pé àbórí ẹ̀ dàrú ó tún rìn kò jìnnà ẹlòmíì tó fi se ẹ̀yẹ́ pé ah, ni tó bá tún bọ́ síwájú wá ah, pé ni yóò débi pé kí ni tó tún kùtà tún lè ṣe fáwọn èèyàn yìí àwọn ẹni tá à ń pé orí wọn dọ́ta ni àbí orí wọn dàrú ni àbí wọn fẹ́ sórí ibú ni wọn ò sì gbọ́. lórí pé tí wọ́n bá jáde yóò máa mú kòbókò lọ torí pé a ti bú wọn wọn gbọ́ a sì pè wọn gbà. mo pe yẹn ọ̀pọ̀lọpọ̀ àti ṣe da'wa ila ní tó mú wọn sì ṣe nù pé òun sọ lọ́rọ̀ ẹnu. ẹ gbọ́ ẹ gbà kò burú bóyá ní a bá fi kòbókò sí wọ́n ti ṣerú ẹ̀ nàìjíríà yìí náà rí o àwọn tó ṣe dáwà ila tó yẹ pé wọ́n kòbókò ní kánò ń bẹ̀ kó tó di pé gbogbo ẹ̀ tún fẹ́ yíwọ máa náà lọ torí pé gbogbo nǹkan tó bá ti kọjá wàhálà ni da ẹni tó sọ Muhammad alayhi in عليك illa al وعلينا الحساب. alayna al-hisab tí ẹni kò jíṣẹ́ ṣùgbọ́n ta ni ó ṣèṣì rò fún wa àwọ̀ ọlọ́run inna ilayna iyabahum thumma inna alayna hisabahum ọ̀dọ̀ àwọn fàbọ̀ sí àwọn aláṣẹ ṣèṣì rò fún wa tí ẹni kò kàn jíṣẹ́ wa ma ala ar-rasuli illa al-balaghul jíṣẹ́ iṣẹ́ tó hàn ó ti parí tó bá yẹ kó àwọn anábì ọlọ́run tí wọ́n bá wá kọjá kí wọ́n kàn jíṣẹ́ wàláhì ayé ó ti dàrú tipẹ́ ẹ̀rí pé anabi sallallahu alaihi ọjà síwájú kọlọ lọ́run tó sọ pé kọjá torí ẹ anabi alayhi salam ẹ̀wọ̀n tí wọ́n fojú ẹ̀ rí wọ́n ṣe sùúrù ṣe sùúrù ṣe sùúrù títí tó tún fi pé náà ta wọn wọn tún ṣe kí parun tó dé ṣùgbọ́n ẹnjọ́ tí anabi Nuhu wà á bínú wọ́n lè kótó pójú òṣùwọ̀n báyìí ìbínú tó bí báyìí sẹ́mi pé èpè tí wọ́n wá sẹ́ńjọ́ wọn ò ṣépè rí àmọ́ fáínàlì nílé tí wọ́n sẹ́wọ̀n. وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا innaka intadharhum yudillu ibadak wala yalidu illa fajiran kaffara subhanallah wọlọ́n má fi ẹnìkan sílẹ̀ nínú àwọn kèfèrí o kódà ẹni tó yẹ pé lẹ́ni máa gbé kèé jáde jẹ́ kí gbogbo wọn parun òbí inú rífa ọ̀kan tí ó bí nà fáìnàlì ọ̀wá ni àpáta ni kò pa àwọn ìwọ lọ. ẹ má pẹ́ni tí ń rìn tí ń jáde tí ń rí wa tí ń fi wá ṣe yẹ̀yẹ́ lásán ẹ má pẹ́ni tí apáta àwọn agbéléjòkó ẹ tún pa àwọn náà a ah, gbígbà tí inú hù ẹnìkan wá bí pé ah, ìtẹ kò ti lé jù pé a ah, ẹni àtẹni tí ń bẹ ń lé bàbá fa àwọn eléyìí lẹ bóyá àwọn òbí ma ọmọ tí ó ṣètò Ọlọ́run pé a pé tẹ ẹ bá tún fi àwọn eléyìí ẹ lẹ nuha ń sàlàyé inú èpè rẹ̀ nù yudillu ibadak ẹni tó bá ṣẹ́kù nù àwọn ẹrú wọ ọlọ́run ó sì wọn lọ́nà tàbá sì wàá fojú sun pé wọ́n lè bímọ tọmọ ọyọ máa rí wala yalidu illa fajiran kaffara wọn ò ní bímọ kan àfọ̀dára kèfèrí torí ẹ̀ gbogbo wọn ní parun kéèyàn tuntun dé ẹ mọ̀ pé bàtà nàbì sallallahu alaihi wasallam tó bá gbọ́rú tàn yìí ọgọ́rùn-ún mẹ́sàn-án ọdún ó lé àádọ́ta là ń fi ń pa àwọn èèyàn ọgọ́rùn-ún mẹ́sàn-án ọdún ó lé àádọ́ta là ń fi ń pa àwọn èèyàn èèyàn mélòó láwọn àgbàgbọ́ wọn ò ju wọn wẹ́rẹ́ báyìí lọ ọgọ́rùn-ún mẹ́sàn-án ọdún torí tó bá pọ́n pọ̀ sọ́kọ̀ ju omi kan lọ́yẹ̀ kí wọ́n build sọkọjú omi kan lọ kí wọn kí wọn kí wọn ma kí wọn gbẹ́ fún ìrìn àjò ńlá ọkọjú omi ìbá kìbá lélẹ́gbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún tọba pé wọn pọ̀ ẹwà dúró ọdún gbogbo wọn pátá àti ẹranko àti gbogbo ntọ́sẹ́kù láyé tí wọ́n ń bímọ tó fi wá pọ̀ báyìí nínú ọkọjú omi náà ni wọ́n wà èèyàn mélòó lọ́wọ́ àgbà gbọ́ tọ́lọ́n fi wá pa wọn rìn wá ọlọ́run bá kú sùúrù because adúrò ọdún ó ti pọ̀ jù ní ìṣirò ọmọ èèyàn tí wọ́n bá lè ṣe sùúrù oṣù mẹ́sàn-án wọ́n ní kó lọ deliver mission kan fáwọn ọmọ school báyìí là ń fẹ́ kí wọ́n máa ṣe báyìí là ń fẹ́ kí wọ́n máa ṣe wọ́n á pé inshàlá àwọn wò pé láàrin oṣù mẹ́ta ọ̀yọ́ kí wọ́n ti gbọ́ ah, inshàlá tí wọ́n bá ti gbọ́ bá títí oṣù mẹ́fà mọ́ màá ṣe sùúrù láàrin wọn kò burú oṣù mẹ́fà pé wọ́n gbà. oṣù mẹ́sàn-án pé wọn ọgbà oṣù mẹ́sàn-án àbọ̀ wọn bẹ̀rẹ̀ sí sépè wọn dà yóò ti lọ wọn ti rẹ nítorí ọfọ lójú nígbà tó fẹ́ sọ ọba bá lójú pé kínní abẹ́rú pé èmi ò gbé o <laughs> ẹ wá wo adúrò ọdún tá alayhi so rẹ wà ń bẹ fanabi wa sallallahu alayhi wa sallam bákan náà àwa náà because tí àwọn ọba tara àwọn anabi ọba ń kò sì sí bá a ṣe fẹ́ ga ga ga ga ga ga ga tá a ga tó kun ẹsẹ̀ bàtà àwọn ànábì ọlọ torí pé àwọn ọlọ́run sà wọ́n lẹ́sà ni wọ́n sọ pé ìmọ̀ tí àwọn ànábì ọlọ́run ọba ní ó yàtọ̀ sí ìmọ̀ táwa ń kẹ́kọ̀ọ́ ní ìmọ̀ mo bùn ọ láì ṣe wàhálà ní tàwọn ànábì ọlọ ìmọ̀ mo fún ọ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wàhálà ní tàwọn èèyàn míì àgbéga tó náà wọn bá wá ṣe fún wa yún kò ṣe é wá gbìyànjú ní yàtọ̀ sí ìgbàgbọ́ àwọn mutafalsifa àwọn tó ń pera àwọn lóní philosophy àwọn wò pé èèyàn lè gbára gbóná dà táwọn exercise kan bẹ tó tó bá ṣe tó bá at the end of the day kò burú ẹ bẹ̀rẹ̀ sí ṣe ẹ bẹ̀rẹ̀ sí ṣe kẹ́ ẹ dà torí ọlọ́run ba ló máa ń sa ẹni tó bá fẹ́ lẹ́sà pé jẹ́ ànábì o torí ẹ nínú àwọn àǹfààní tí ń bẹ nínú ìtàn àwọn ànábì nù mélòó wá ni àwọn àránṣẹ́ ọlọ́run ọba yìí gbàtọ́ lọ ní aṣọ apá kan fún aṣọ apá kan fún àwa sì ti rí mélòó lọ́sọ̀ fún anú alukur'an náà. ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ àti ìdìde ní ìsìn ọ̀rọ̀ ti fẹ́ máa takora wọn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n mẹ́ta ìsóyìnbó mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tọ́ ṣùgbọ́n àdìsí wa ó wá tó ṣe pé ọ̀rọ̀ pọ̀ lórí pé sọ́fẹsẹ̀ rinlẹ̀ àbí ọ̀fẹsẹ̀ rinlẹ̀ ẹgbàá wa yìí ó jẹ́ ẹgbà eh, wa Abu Dharr al-Ghifari radiyallahu anhu gbogbo àwọn afúntẹ̀sír ní alẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ló mú àánú tìrà wọn wọ́n sì fi tì sọ́dọ̀ eh, Abu Hatim tó jẹ́ Ibn Hibban rahimahullah. hadithi yìí gùn gan-an ṣùgbọ́n àwọn olùmọ̀ wọ́n pín sórí sí ọ̀nà méjì nípa sọ́fẹsẹ̀ ìrìnlẹ̀ àbí ọ̀fẹsẹ̀ ìrìnlẹ̀ torí pé ẹnìkan bẹ nínú àwọn tó gbà wá tẹ́ pé ọ̀rọ̀ wà lórí ẹ̀ ìgbà tí Ibn Hibban tó gba àdéhìí wánu tíra tiẹ̀ tó ń ṣe àmì sí pẹ̀lú sọ́ọ̀dì sọ́ọ̀dì ìyẹn ni pé sahih so a sì rí ibn al-jawzi rahimahullah olùmọ̀gbà nípa hadith wọ́n ní tírà kan tí wọ́n kọ nípa al-mawdu'at àwọn hadith tí wọ́n gbúrọ̀ rẹ̀ máa nàbí sallallahu alaihi wasallam tánàbí òwe òun á kí hadith yìí bọ̀ pé nù rọ̀ tí wọ́n pa máa nàbí nù rò yé wa torí tí wọ́n ti sọ pé hadith kan ó ṣeéṣe kó jẹ́ mawdu' ẹ̀yin ò ní kàn pé ànábì sọ àwọn sọ pé ànábì sọ tó o bá sọ tó o sì mọ̀ pé rọ́ ni ìwọ náà ti dọ̀kan nínú ẹni tó kúrò rẹ̀ má nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ìwọ náà ó wà á jìyà rọ ó wà nù sahih anabi sallallahu alayhi ni man haddatha anni haditha ya'lamu annahu kadhib fahuwa ahadul kadhibayn. وفي رواية فهو أحد الكاذبين kadhibin ẹnikẹ́ni tó bá sọ ọ̀rọ̀ kan nípa mi pé mi ni mo wí tó sì mà yín pé wọ́n purọ́ rẹ̀ má mi ní kìí sì mi ni mo sọ ajẹ́pọ̀ náà ti dọ̀kan nu ẹni tó purọ́ rẹ̀ má mi o wọ́n bá jẹ́ ẹnìkan ló purọ́ rẹ̀ tẹ́lẹ̀ wọ́n dá àwọn méjì nù nínú rìwáyà mi ó ti dọ̀kan nu àwọn èèyàn púpọ̀ tó purọ́ rẹ̀ má mi kọ́ lọ́n sànù wa ẹnìkan á ah, kí ló burú tá à ń parọ́ ojoojúmọ́ ẹ bá parọ́ mẹ́nìkan náà lánàá ẹ bá àhàó ah, ah. he alkẹ́dìbò àlẹ́yà lẹ́yìísẹ̀kẹ́lkẹ́dìbì àlẹ́ àhàdìkùn bẹ́ẹ̀ ló wà nù àdìsí mi anabi wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní pípurọ́ mọ́ mi pé mo wí ní tí ń wí mo ṣe ní ń ṣe kọ́dà bí kẹ́ ẹ bẹ́ẹ̀ mẹ́lòmíì o kájọ yé wa o àwọn àfáà ti máa ń purọ́ má nàbí tí wọ́n máa sọ pé ànàbí sọ níta ànàbí ò sọ ló ń gbọ́ yẹn tó bá sì fẹ́ mọ bolo tìrí gbogbo àwọn àdìsí ti ń hàn yàn létí yìí lọ ka ìbẹ̀rẹ̀ sọ̀híhìl ìmáàmì Muslim àwọn àdìsí àkọ́kọ́ tó kọ́ mú wa nínú tíra rẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àlàyé báwo ni tíra yìí rí àwọn àdìsí àkọ́kọ́ kọ́ lọ nínú àdìsí sọ̀híhì kuma anabi sallallahu alayhi wa kí ló dé tí irọ́ tá a bá pa mánàbí ò ṣe dàbí irọ́ tá a pa mẹ́lòmíì hadithi wa anabi sallallahu alayhi wa sallam wani man kadhaba alayya muta'ammidan falyatabawwa maq'adahu minan nar ẹnikẹ́ni tó bá máa ma parọ́ mọ́ mi kó fọwọ́ ara rẹ̀ ṣẹ̀ sáábi tí ó gbé nínú náà rídìí eléyìí àfi hadith tí ìbá se pé tíra tó gbé nípa hadith tó ń kà ń bẹ̀ májẹ̀mú ẹni tó ṣe tíra ní gbogbo hadith tí ó wọnú tíra yìí gbogbo ẹni ó jẹ́ sahih ètò gúnrégé kí wá sọ̀rọ̀ tiẹ̀ lásán ló tún tà bí kọ́jà pé àgbáríjọ gbogbo olùmọ̀ náà tún gbà pé yẹ́s gbogbo hadith tó wà nù tíra yẹn lódodo wọ́n fẹsẹ̀ rinlẹ̀ gẹ́gẹ́ bí sahih al-Bukhari sí apá sahih Muslim kò sí ìyapa àmọ́ mi ìyapa wà lẹ́yìn méjì ìyapa wà. sahih ibn Khuzaimah wà ṣùgbọ́n kì í ṣe gbogbo àdìsí tó bá ń bẹ ní sahih o àwọn mi ń bẹ ń bẹ tó ẹ pé mi ń kọ̀ min qabili sahihi ni wa laysa sahihan li dhatihi yẹn ni pé ara ń tá a lè pè ní sahih ni ń gẹ́gẹ́ fúnra ara rẹ̀ kì í ṣe sahih ó lè jẹ́ hasan ó lè jẹ́ hasanun li dhatihi ó sì lè jẹ́ hasanun lè ghayrihi. so eléyìí ṣe sahih so ṣùgbọ́n lọ́dọ̀ tiẹ̀ ó pè ń sahih bẹ́ẹ̀ náà ni sahih ibn hibban òun náà ni sahih èsì wo àdìsí tó wà ń bẹ̀ lọ́sẹ̀ sahih torí ẹ̀ náà ṣe ṣiṣẹ́ fún rẹ́gẹ́dẹ́ tíra rẹ̀ yẹn olùmọ̀ shu'aib arnaut rahimahullah wọ́n ṣiṣẹ́ fún sahih ibn hibban ó fi lọ bí 20 mujallada tíra àti ẹ̀ gangangangan wọn àwọn tẹ̀ jáde kò ju hamsatu mujalladat lọ kò ju di márùn lọ ṣùgbọ́n gbà táwọn Shu'aib àti àwọn ọmọ ìyá rẹ̀ tí wọ́n jọ ṣiṣẹ́ fún àdéhìí tí wọ́n ń yàn nàna rẹ̀ tí wọ́n ń sọ pé èyí sahih èyí ò sahih ó sì di ogún dì torí ká lè bá a mọ̀ èwo ń sahih èwo ni sọ sahih torí ká má máa parọ́ máa nàbí sallallahu alaihi wasallam ká má tara bẹ́ẹ̀ wọ́ná torí ẹ̀ eléyìí ńkọ́ la fẹ́ lọ lágbọ́n bẹ̀ lónìí nínú àdìsí àdìsí yìí ọ̀fẹsẹ̀ rìn lẹ̀ torí ká sọ́ra fún àmà àmà mútu wà ń bẹ̀ máa fi sọ̀rọ̀ sẹ̀rí sẹ́mi pé ẹni tó bá sọ̀rọ̀ kan pé mo wí tó sì mà pé ń wí òun náà ti dọ̀kan náà tó kpọ̀rọ̀ rẹ̀ mọ́ni ẹni tó bá wà máa mà kpọ̀rọ̀ mọ́ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam kọfọ ara rẹ̀ ṣẹṣà àdúgbò tí ó bá gbé nínú náà àti ilé tí ó bá gbé tọ wọn máa wí lọ́pọ̀lọpọ̀ kódà bọyọ lọ wà lórí ọ̀pọ̀lọpọ̀ wa náà ló ti kọ́kọ́ wà lórí tiwa náà rí láyé torí pé ńlọ wà lọkọmọn jù lẹ́nu àwọn èèyàn ipò nǹkan àwọn ànábì Ọlọ́run o ọjẹ ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn àti ẹgbẹ̀rún mẹ́rìnlélógún one hundred and twenty-four thousand eléyìí kọ́mọ̀n bàjẹ́ lọ́dọ̀ gbogbo ẹni tí wọ́n ń kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ẹ̀sìn Islam wípé mélòó ìlòǹkà àwọn ànábì ọlọ́run one hundred and twenty-four thousand wọ́n á bí ànábì sallallahu alaihi wasallam léèrè wọ́n á ní wọ́n bí tí àdìsí bá ti jẹ́ mọ̀ọ́dọ̀ ẹni sọ pé wọ́n bi wọ́n ní wọ́n bi torí pé rọ́ọ̀nì pé mélòó wá ni àwọn ìránṣẹ́ nínú wọn o a gbọ́ àwọn ànábì a sì ti sọ fúnra wa bóyá lánàá àbíjọ wo wípé ìjẹ́ ànábì ọ̀fẹ́ tayọ ìjẹ́ ìránṣẹ́ nítorí pé kìí ṣe gbogbo ránṣẹ́ kìí ṣe gbogbo ànábì ni wọ́n rán níṣẹ́ gbogbo ànábì ni wọ́n rán níṣẹ́ àmọ́ kò sẹ́ni tí wọ́n ránṣẹ́ jẹ́ pé ó ti jẹ́ ànábì. ó túmọ̀ sí pé ìpele alákọ̀ọ́kọ́ ni kéèyàn jẹ́ ànábì ìpele tó ni ọ ń bẹ nínú ẹni tí wọ́n fi sílẹ̀ lórí ìpele alákọ̀ọ́kọ́ ọ̀hún tí ò kọjá bẹ́ẹ̀ àwọn ẹni tí wọ́n wá gbé kọjá ìpele alákọ̀ọ́kọ́ yẹn àwọn là ń pè ní kíni arosol àwọn aránṣẹ́ nù ó túmọ̀ sí pé ìjẹ́ ànábì fẹ̀ ó gbòòrò tayọ ìjẹ́ ìránṣẹ́ ìjẹ́ ìránṣẹ́ ó ìjẹ́ ànábì lọ torí ẹ̀ èèyàn ò lè jẹ́ ìránṣẹ́ láì jẹ́ ànábì gbogbo ń kọ́ ànábì ni wọ́n ṣùgbọ́n kì í ṣe gbogbo ànábì ni ìránṣẹ́ ìgbà tí wọ́n wá ní ànábì sọ pé òǹkà àwọn ànábì ọ jẹ́ ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn ó lé ẹgbẹ̀rún mẹ́rìnlélógún a mọ̀ pé òǹkà yẹn a jẹ́ pé àwọn tó jẹ́ ànábì ìránṣẹ́ nù mélòó nínú wọn wá la ránṣẹ́ mélòó nínú wọn la ránṣẹ́ wọn alánàbì sọ pé iye àwọn tá a ránṣẹ́ nu wọn wọ́n jẹ́ ọgọ́rùn-ún mẹ́ta àti mẹ́tàlá eléyìí náà kò pamọ́ sí gbogbo ẹni tí bá ń gbọ́rọ̀ nípa Islam kọ́dà ẹlòmíì tó máa kọ síwájú ilé rẹ̀ àmọ́ báyà nákàlí kan tó lè léyìn fáwọn nákàlí yọkọ mẹ́ta ọ̀kan mẹ́ta fẹ̀kúnnù máa dá so eléyìí ọ̀nbẹ́nu tó takò súnà àkọ́kọ́ àdìsí nǹkan fúnra rẹ̀ mọ̀wúwọ̀ irọ́ so eléyìí jẹ́ ká mọ̀ nípa pé àdìsí kan wá báwọn àmọ́ tí ó ṣe pé kò fẹsẹ̀ rinlẹ̀ lẹ́yìn tó lọ́wọ́ bá tó ti wá sọ fún wa wípé àwọn bẹ nínú àwọn anabi ẹni tá a ti sọ ìtàn wọn fún anabi muhammad sallallahu alayhi wa sallam ṣáájú eléyìí ó sì ń bẹ nínú àwọn aránṣẹ́ ẹni tá a ti sọ ìtàn wọn fún ọ ṣáájú eléyìí ọlọ́run wa ni wa kallama Musa taklima ọlọ́run ọba wa ó sì bá Musa sọ̀rọ̀ alayhi salam ní pàápàá ìbánisọ̀rọ̀ ọlọ́run bá Musa sọ̀rọ̀ ní pàápàá ìbánisọ̀rọ̀ eléyìí jẹ́ ọ̀kan nínú tọ́lọ́run fi dá ànábì Musa yàtọ̀ sí gbogbo àwọn ìránṣẹ́ yòókù ipò òun kalimullah ẹni tọ́lọ́run bá bá sọ̀rọ̀ ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọlọ́run bá ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam náà sọ̀rọ̀ ọlọ́run bá wa Muhammad sallallahu alayhi wa náà sọ̀rọ̀ odimu o dìímú gbogbo nítorí wọn bá kan tó jẹ́ àgbéga fún ọlọ́run ṣe irú rẹ̀ àti tuntun jùlọ fànàbì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ọlọ́run ọba wa ó ya anabi Musa sọ́tọ̀ ipò jẹ́ kalimullah ẹni ọba bá sọ̀rọ̀ anabi Musa. iná ni ọlọ́run ọba dojú ọ̀rọ̀ yìí kọ torí pé àwọn ń ṣe àríyànjiyàn láàrin ara pé ṣé tí Musa máa ń sọ pé ọlọ́run sọ ṣé ó sì bá a sọ̀rọ̀ lóòótọ́ yẹ bó ṣe yan àwọn èèyàn àádọ́rin lọ síbi títí máa bọ́ lọ́n sọ̀rọ̀ wọ́n á pẹ̀lú wọn lọ sàá ńgbọ́ ya lọ́ba ni ọlọ́run sọ báyìí ọlọ́run sọ báyìí ńgbọ́ lọ sọ. bí wàá sọ wàá bí subhanallah ọlọ́run ọba wa mú iye méjì yẹn ó ń sọ ọ́nù kí wọ́n gbàgbọ́ lódodo pé wa kallama Allahu Musa taklima ní èdè lárúbáwá tí wọ́n bá ṣe tàkìdù gbólóǹkan tí wọ́n bá kan ọ̀rọ̀ kan nípa tí wọ́n fún lágbára pẹ̀lú ètò jẹ́ ìpìlẹ̀ tá a ti yọ jáde ń fi hàn pé má ṣe yè méjì ń tá a lọ ṣẹlẹ̀ nínú sẹ́yìn ó ṣẹlẹ̀ lódodo ni. darabtuhu darban mo lù ní lùlù yẹn ni kékeré sèké mo bá wí o mo lù ní lùlù. bákan náà shatamtuhu shatman shatamtuhu shatman mo bù ní búbú yẹn kékeré sèké. à ń sɔ ko bu la yi bu láì bu gbèdé lárúbá àṣewé nu fakultu hunaka qawlan mo wá sɔrɔ kan bẹ́ẹ̀ lọ́rọ̀ ẹni kékeré ṣe pé mò ń rò pé ń sọ àmọ́ àrí sọ mo sọ sɔ a lọ́rọ̀ sotoma ti ṣe ta'kidul fi'l bi masdarihi dalla ka ala wuqu'ihi haqiqa torí ẹ̀ wa kalama Allahu Musa taklima. ọlọ́run sì bá musa sọ̀rọ̀ ní pàápàá ìbánisọ̀rọ̀ eléyìí ọjọ́ èsì fún àwọn mu'tazila àtàwọn jahmiya wa man naha nahwahum minal mu'awwila wal mutakallimin ọjọ́ èsì ọ̀rọ̀ fún àwọn mu'tazila àtàwọn jahmiya àtàwọn tí wọ́n máa ń ṣe tàwéèlì ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n yí túmọ̀ rẹ̀ padà náà tó sọ pé ọlọ́run ọba kìí sọ̀rọ̀ a'udhu billah tìrọ ẹ̀ náà ṣe ń pè ní ulama'ul kalam ẹ̀yin ń sọ̀rọ̀ ẹ wá lọ́lọ́run sọ̀rọ̀ sá ẹ̀ sì máa ń kankan jọ̀rọ̀ lọ wọn lọ́lọ́run ọba kìí sọ̀rọ̀ wọn nítorí pé ọ̀rọ̀ ọlọ́run tẹ́ rí ìhun alukur'an tó wá jọ̀rọ̀ lọ wọn lọ́kàn dá sí ara igi kan ni ọ kéèké Jibril ọmọ gbọ́ ń bẹ́ kó sì máa a ah, ah. torí àwọn ọlọ́run ọba kì í sọ̀rọ̀ tiwọn lọ́dọ̀ àwọn ahli sunnati wal jama'a wọ́n ní al-kalamu lillahi sifatun min sifatihi al-fi'liya al-kalamu lillahi sifatun min sifatihi al وكيف شاء وأنه يتكلم حقيقة وكلامه حروف وصوت wọ́n ní ọ̀rọ̀ ọlọ́run ìròyìn ni nínú àwọn àròyìn tó ní í ṣe pẹ̀lú sẹ́ yóò sọ̀rọ̀ nígbà tó bá wù àti bó bá ti ṣe wù àmọ́ bá wù ayé la ilma lana bil bá wù ṣùgbọ́n lọ́ọ́ máa ń sọ̀rọ̀ bó bá ti ṣe fẹ́ àti nígbà tó bá wù ọ̀rọ̀ rẹ̀ tẹ̀sí ríyun harafi ni ó ṣe kọ́lẹ̀ ohùn sì ni ó ṣe gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba wa nù náà lórí tí wọ́n kọ sínú alukurani yẹn náà lọ wá nínú àtàwùrátà tòdodo lọ́wọ́ nu àlẹ́njìlá tòdodo lọ́wọ́ nu azabur tòdodo torí rẹ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ lọ́lọ́wọ́n bá wà o ẹnikẹ́ni tó bá lọ́lọ́wọ́n bá kì í sọ̀rọ̀ ó ti di jahami ó ti di jahami nínú àwọn ọ̀daràn tọ́ ọlọ́wọ́n bá wà ọba sọ̀rọ̀sọ̀rọ̀ òun náà lọ́ba tó fún wa lọ́rọ̀ sọ sọ́ba làákà ìmú pé ìwọ ẹ̀dá tọ́lọ̀ ń dá ọ̀ ń sọ̀rọ̀ ó sì mọ̀ pọ́rọ̀ tó ń sọ àmì gíga ni àmì gíga ni ṣé wọ́n lè jọra wọn ẹni tí ń sọ̀rọ̀ àti ẹni tí èè sọ̀rọ̀ ẹnìkan ń sọ̀rọ̀ ẹnìkan èè sọ̀rọ̀ wọn á ní lágbájá dáa á èèyàn gidi ni èèyàn gidi ni ó máa ń gbọ́rọ̀ ó máa ń ṣe dáadáa ṣùgbọ́n kì í sọ̀rọ̀ <laughs> ó máa ń gbọ́rọ̀ ó máa ń ṣe dáadáa ṣùgbọ́n kì í sọ̀rọ̀ tó wọn ni kí ẹdọ ọmọ kù síbi kan sáà so lákìn tí wọn á ní lágbájá yẹn dáadáa ni ó máa ń gbọ́rọ̀ ó máa ń sọ̀rọ̀ ó sì máa ń ṣe dáadáa masha allah la quwwata illa billah báwo wá ló ṣe rò pé ọlọ́wọ́n bá tó dá ọ yóò jọ ọlọ́wọ́n bá kan tó ṣe pé kì í sọ̀rọ̀ a'udhu ọlọ́wọ́n bá máa ń sọ̀rọ̀ ọ̀dà nísìnyí. ẹgbẹ́ pẹ́ nìkan kí alukur'an ó ń kí alukur'an àkàtó lọ bẹ́ẹ̀ ṣé ọ̀rọ̀ ọlọ́n ọ̀rọ̀ ọlọ́n ṣé ẹ̀dá ọlọ́n ni àbí ìròyìn ọlọ́n nàám ìròyìn ọlọ́n kìí ṣẹ̀dá ọlọ́n o because àwọn Mu'tazila. àwọn ló sọ pé ọ̀rọ̀ ọlọ́run ẹ̀dọ̀ ọlọ́run wọ̀bí tààlì kọ́ọ̀lù bí khalqil qur'an ilé ìlú mu wọn sọ pé alukur'an ẹ̀dọ̀ ọlọ́run alukur'an yìí ṣẹ̀dọ̀ ọlọ́run kí ni àgbàlérò pẹ̀lú alukur'an ẹ̀dú ẹ̀dú ẹ̀ṣẹ̀ sọ kí ni àgbàlérò pẹ̀lú alukur'an ọ̀rọ̀ ọlọ́run kí ni àgbàlérò pẹ̀lú rẹ̀ náà kí ni àgbàlérò pẹ̀lú alukur'an ìròyìn ọlọ́run ẹ̀rí nǹkan mẹ́ náà ẹ sọ̀rọ̀. tada ẹ yá wa ní ẹ má gba alukur'an sílẹ̀ lẹ̀ ẹ gbé wa ní ìsìn kí n lè lè nà nà ẹnìkan kọ alukur'an àwọn kan pé mushaf ní ká mú nà ṣé báwọn bàbá bàbá ṣe máa sọ lẹ́nu bàbá bá ń gbá alukur'an ni ṣe mushaf inú wọn máa ń sọ àbá alukur'an ẹ̀sùn ìtẹ̀ ìbá máa sọ ayiwa alukur'an so ẹtùn sí látòní mushaf mushaf ìyẹn ni kéńgbà tí wọn ti ṣe wọn ti ṣe ìdérí fún wọn sì wọn kọ sínú pépà wọn àkójọpọ̀ níbi kan náà kí lorúkọ rẹ̀ ń jẹ́ al-mushaf al-mushaf kí ló wá wà nù mushaf al-Qur'anul Karim kí ló wà nù mushaf al-Qur'anul Karim kí ni a wá pẹ̀lú al-Qur'anul Karim tí í ṣe ìròyìn ọlọ́run ń wí o. naam Bas wọlọ dáhùn ọ̀rọ̀ Ọlọ́run tó wà nínú ẹ̀ o rò pé yé wa kìí ṣe pé tákàdá fa ṣe pé tákàdá yìí dídá lọ́lọ́run dá Ọlọ́run ló dá tákàdá tí wọ́n kọ alukurani sí ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n kọ sára tákàdá ńlá wàá gbà lérò kìí ṣe àbí páálí tí wọ́n fi sóde rẹ̀ tí wọ́n á wọ yí ṣe yé wa. So, ìyẹn ni pé ní sìtẹ́nìkan tó bá ń sọ pé mo fi alukurani búra wọ́n sọ pé kí ni ọgbà lérò tó bá sọ pé òní ó ti sọ ẹbọ sọlọ nítorí pé òní yìí sẹ́wọ̀n pé pépà ni pépà kúmọ́ta lọ́dà ànábì sallallahu alaihi wasallam sọ pé tẹ́ ẹ bá fẹ́ búra kí ni ká ẹ máa fi búra allahu rabbul alamin ẹ gbọ́dọ̀ fún àwọn baba yín búra ẹ gbọ́dọ̀ fún kankan mi búra man halafa bi ghayri llahi faqad kafara aw ashrak gbogbo ẹni tó bá ti lè fi nǹkan mi tó yàtọ̀ sọ́lọ̀ wọn bá fi búra onítọ̀hún ti ṣe kèfèrí àbọ̀sẹ̀bọ̀ sọ́lọ̀ àmọ́ tó bá sọ pé alukur'an ni mo fi búra ó wà ní tí mo gbà lérò pé ọ̀rọ̀ lọ́n ọ̀rọ̀ lọ́n tọ́lọ̀ ń sọ á sọ pé yẹ́sì nítorí òfin búra ìròyìn ọlọ́ọ̀ni ẹnìkan ò sì ní fọlọ́ọ̀n àbí ìròyìn rẹ̀ búra káwá kó di kèfèrí ṣe yé wa ṣe léyìn torí ẹ ọ̀rọ̀ ọlọ́ọ̀n ìní ń bẹ nínú alukur'an ọ̀rọ̀ ọlọ́ọ̀n ìní ń bẹ nínú alukur'an ọ̀rọ̀ ọlọ́ọ̀n làlùkur'an ọ̀rọ̀ ọlọ́ọ̀n ni alukur'an ṣùgbọ́n ìta amúlọ́kìlọ́kọ rẹ̀ almushaf torí kẹ́nìkan ọmọ sọ fún ọ pé pépà náà ń kọ́ sọ̀rọ̀ ọlọ́ọ̀ náà lọ ní pépà so yé wa àwọn Mu'tazila àwọn aṣọ yìí pé alukur'an gan ọ̀rọ̀ lọ́yún makhluk pé dídá lọ́lọ́ǹda a'udhu billah ẹ̀ẹ́ bóyá bóyá kò tí ì tó sọ ní ìsìtò kọ́mẹ́jọ pé èèyàn gbé yín lọ sí jìnnàjìnnà kan jìnnà jù agbàkọ́ alukur'an kọ́ kalamullah wa kalamullah sifatullah alukur'an ọ̀rọ̀ ọlọ́ọ̀ni ọ̀rọ̀ ọlọ́ọ̀n kuma ìròyìn ọlọ́ọ̀ni lẹ́yìn eléyìí ẹnìkan kí alukur'an idha jaa nasrullahi wal fath kí ló ń gbọ́n. kí ló ń gbọ́ ẹ̀ wá dáhùn torí tọ́ lọ́hùn áá ah, ah, bàbá sì jáde tẹ́ ẹ máa pẹ́pẹ́pẹ́pẹ́ kálukú di sheikh kí lẹ gbọ́ ẹ̀yà ọ̀rọ̀ ọlọ́run lẹ gbọ́ ohun wa ń kọ́ ẹ̀sìn làákà o <laughs> ní ìsìn ìgbà tó wọ́ idha jaa nasrullahi wal fath ntí mò ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ṣùgbọ́n ohun tó gbé jáde ohun ẹni tí ń kà ní. sọ yé wa. al-maqru'u kalamullah was-sawtu sawtul ohun tí ń kà jáde ọ̀rọ̀ ọlọ́ni ṣùgbọ́n ohun tá a gbọ́ tó gbé ọ̀rọ̀ ọlọ́ni jáde ohun tá a ní. ohun ẹni tí ń ké ni torí pé ẹnìkan wàá sọ kan pé ohun ọlọ́run náà nù ah a'udhu so eléyìí àgbọ́dọ̀ mọ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọba wa ọba tí máa ń sọ̀rọ̀ ni torí tí kìí bá sọ̀rọ̀ àwọn ò ní sí láyé tí kìí bá tó bá sì ti ń sọ̀rọ̀ tí ó sọ̀rọ̀ mọ́ àní kú láéláé mo rò wa tí bá sọ̀rọ̀ rárá àní Si tó bá sì ti ń sọ̀rọ̀ tó wá ṣẹlẹ̀ pé a'udhu billahi ta'ala Allah pé kíní kan ló wá ṣẹlẹ̀ lọ́lọ́wọ́n bá sọ̀rọ̀ mọ́ a'udhu billahi kò lè ṣẹlẹ̀ láéláé o subhanallah àbá ti kú mọ́ onídìí kúkọ́ ọlọ́mọ sọ̀gùn àìkú ọba máa bẹ bẹ́ẹ̀ láéláé tó bá sì jẹ́ pé ti ń sọ̀rọ̀ ni ọba sọ̀rọ̀ mọ́ ibi tárẹ́sìkì rẹ̀ dé ni ọba máa òṣì tí ń sìn sí ọ náà ni ọ pọ̀ ìdí ni pé ọlọ́run ti sọ pé innama amruna li shay'in idha aradnahu an naqula lahu kun fayakun àṣẹ àwọn ọlọ́run fún gbogbo nǹkan tá a bá fẹ́ kó ṣẹ á kàn sọ pé kó ṣẹ kó sì máa ṣẹ ni gbogbo bí mo ṣe sọ ọ ìgbà ọlọ́run ní sọ pé kó ṣẹ sọ bẹ́ẹ̀ wọ́n sì ṣe bẹ́ẹ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀ n sì ní ṣe bẹ́ẹ̀ la ilaha illallah èmi ẹyọ kan láàrin àìníye èèyàn tọ́lọ̀ ń kó sókè pẹ̀ àwọn èèyàn láàrin àìníye àlìjànú tọ́lọ̀ ń da àwọn àlìjànú àti èèyàn láàrin àìníye màláìkà tọ́lọ̀ ń da nǹkan kọ́ wa ní í ṣe látọ̀dọ̀ ẹnìkan nínú wa àfi kó jẹ́ pàṣẹ ọlọ́run ọba síwájú ẹ̀ subhanallah innama amruna li shay'in idha aradnahu an naqula lahu kun àṣẹ àwọ Ọlọ́run fún gbogbo ní tá a bá fẹ́ kọsẹ̀ ojú ká sọ pé kọsẹ̀ kò sì máa ṣẹ lọ lówó pé ó lówó má ní má kò sì ní ní má ọyà yá ó lò sí ó sì yọ lò sí kúò ní kúò ní ipò olòṣì yóò sì kúò ní ipò olòṣì kú yóò sì kú ojú rọ yóò sì rọ dáa ọ̀dà láàrin bíi síbi ẹnu kọ̀ọ̀rọ̀ láàrin ọ̀sán ọ̀gbọ̀dọ̀ rọ̀ ṣùgbọ́n gbé eléyìí báyìí tọ́lọ̀ ìbá wa sọ̀rọ̀ nǹkan kò bá ti ṣèṣe so eléyìí torí ẹ ọ gbọ́dọ̀ jẹ́ kí iyèméjì ọkọ wá sí ọkàn rẹ bíi tí wùlé ó kéré ma nípa ọ̀rọ̀ Ọlọ́run sọ̀rọ̀ sọ̀rọ̀ lọ́lọ́run ọba wa òun náà lọba tó sì dá ọ̀rọ̀ tọ tẹ́lẹ̀ ìbáyé wa jama ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé àyàtà kàyí ní déédéé ibi tí Ọlọ́run ti sọ̀rọ̀ anabi Musa alayhi salam kó n ba sọ̀rọ̀ yìí báyìí ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pọ̀ kan nínú àwọn muharrifa almuawila aljahmiya wọ́n yí àyà yẹn wọ́n yí eléyìí ń bẹ nínú atahrif yíyí ọ̀rọ̀ Ọlọ́run tọlọ ńlẹ gbọ́dọ̀ sí ẹ wá wò tahrif tí wọ́n ṣe ń bẹ ń tàwílù tí wọ́n ṣe ń bẹ ń wọ́n kàn yí wọsẹlì ni o wọ́n yí wọsẹlì sẹmọ pé Musa yẹn Musa níbí nínú gírámà lárúbáwá wa kallama Allahu Allahu azza wa jal níbí òun lẹni tó ṣiṣẹ́ tó sọ̀rọ̀ táwa là bá sọ̀rọ̀ ta ni ọ̀rọ̀ tá a sọ bọ́ọ̀lù Musa eléyìí náà ń pè ní maf'ulun bih a nídìí lárúbáwá dhamma ló máa ń gbà kí ló máa ó máa ń gba fatha ṣùgbọ́n fatha kò lè hàn lára Musa láéláé gẹ́gẹ́ bí ó ṣe lè hàn lára Isa láéláé kí ló fà nítorí wípé aliful maqsura tó wà níparí tiwọn kò lè jẹ́ kí haraka kankan wásẹ̀lì kan lè dúró lókè wọn nígbà tí Musa bá wà ní mọ̀rọ̀fù Musa náà ni nígbà tó bá wà mansub Musa náà ni tó bá wà majruru Musa náà ni ẹjẹ́ àjọ wo gbólóhùn kan jaa abbasun jaa abbasun ra'aytu abbasan sallamtu ala abbasin ìgbà kan wọ́n ní abbasun ìgbà kan abbasan ìgbà kan abbasin látàrí pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni ti ń síwájú Abbas nínú ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta gbólóhùn yẹn wọ́sẹ̀lì rẹ̀ ń yí padà ilé yẹn jẹ́ ọ̀kan nu oríṣi gírámà lárúbáwá tí kọ́ni ní kílẹ̀ fi sí parí gbólóhùn wọn ni já Abbasun bàbá fi Musa dípò rẹ̀ ńkọ́ já Musa àní sọ pé Musa ń um. tó bá ń um, ah, ó ti di nǹkan mìíràn ra'aytu abbasan wọn taba sọ taba gbé musa síbẹ̀ a sọ pé kí ni ra'aytu musa musa rẹ̀ náà ni wọ́n máa bẹ salamtu ala abbasin tọba gbé musa la fi sí salamtu ala musa àǹfààní tí àwọn ọmọ awila lò ara musa ló ti wá ike musa tẹ́lẹ̀ náà kò bá jẹ́ gbọ́mọ̀ lọ́yẹ kọ́ gbà kò bá jẹ́ fatah lọ́yẹ kọ́ gbà kò bá jẹ́ kẹsìrọ̀ lọ́yẹ kọ́ gbà èèyàn àti mà àwọn tó bá mọ gírámà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ máa ń pè hàn wọ́n gbé pamọ́ dọ́mọ rẹ̀ wọ́n gbé pamọ́ fatah rẹ̀ wọ́n gbé pamọ́ kẹsìrọ̀ rẹ̀ wọ́n gbé pamọ́ tó ń ti pé musa ìgbà kẹsìrọ̀ láéláé kẹ́ bá ṣe ṣàlàyé lánàá ikú àwọn orúkọ tí o bá ti jẹ́ èdè lárúbáwá kò ní gba kẹsìrọ̀ bẹ́ẹ̀ ni kò ní gba fatahatani kò sì ní gba kẹsìrọ̀tàní kò sì ní gba bọ́m̀màtàní. ọ̀dà wọn wá wọn yí àyà wọn ni wàkẹ́lámàlọ́hà musa tẹkìlìmà wọn ni musa bọ́lọ̀ ń sọ̀rọ̀ ní ìbánisọ̀rọ̀ lódodo àwòdùbìlà kí wọn á ní tuntun kí ni tuntun tí musa bá bọ́lọ̀ ń sọ̀rọ̀ sẹ́yìn nàám ẹ̀ bọ́lọ̀ gbogbo àlà bá sọ̀rọ̀ yaani eh, tuntun yaani musa fi ga ju ẹlòmíì lọ nbẹ torí pé nísìn ọwọ anu àdìsí anabi muhammad sallallahu alayhi wa sallam pépé innal musalliya idha qama yusalli fa innama yunaji rabbah nígbà tẹni tí ń kírun bá dúró tí ń kírun níṣẹ ní bọ́lọ̀ wọn bá sọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ tòkí yaani tuntun ńgbà tá a bá ní musa lọ bọ́lọ̀ sọ̀rọ̀ kí wọ́n á tọ́lọ̀ ń ṣe fún musa tí ò tún sí fẹ́ lómi bẹ́ẹ̀ sàmáǹgbà tó ṣe pọ́kàn tí wọ́n ti bu wọn ò jẹ́ni tí máa ronú lọ́nà tó dáa ọ̀tá ọlọ́ọ̀ ni wọ́n nítorí wọn bá fi tì sọ́dọ̀ ara rẹ̀ wọn ò ní kì í ṣe tiẹ̀ sáwọn lọ́wọ́ amọ̀ ọlọ́ọ̀njọ́ ọlọ́ọ̀n lọ ní àbáwọn ọlọ́mọ ọlọ́ọ̀njọ́ àwọn ànábì ọlọ́ọ̀n lọ ní torí rẹ̀ mo lè fò mo lè bẹ́ kéèyàn sọ́ra rẹ̀ nípa ọlọ́ọ̀n a lè mọ lẹ́yìn ọlọ́run kò sẹ́ni tó mọ ọlọ́run nínú àwọn èèyàn tó tó anabi wa muhammed sallallahu alayhi wa sallam torí ẹni tánàbí bá sọ fún wa nípa ọlọ́run ká gbà ẹni tánàbí bá sọ fún wa nípa ọlọ́run ká gbà àní ìdíkàsẹ̀sẹ̀ máa yiri rẹ̀ o wa kallama musa taklima eléyìí jẹ́ àgbéga ńlá tọ́lọ̀ ń sèfà nàbì musa alayhi salam ìbánisọ̀rọ̀. tọ́lọ́mọ bá máa wá bá àwọn anábì sọ̀rọ̀ wọ́n máa ń pè ní kíni wáhì wọ́n máa ń pè ní wáhì bó tilẹ̀ jẹ́ pé wọ́n tún gajura wọn lọ́nu bí wáhì yẹn sì máa nínú wa tó jẹ́ pé wáhì yọ kàn máa wá bá gbọ́dọ̀ ni wọ́n máa wá bá gbọ́dọ̀ màláìkà tí ò ní láǹfààní àti jẹ́ pé ọgbọ́rọ̀ ọlọ́run ọba tààràtà eh, Mr. President ó ń bọ̀ wá àdírẹ́sì yín ṣé ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí gbọ́rọ̀ láàyè síbẹ̀ ń ti ń gbọ́rọ̀ tipẹ́ kódà Mr. President nǹkan ẹ ti gbọ́rọ̀ rẹ̀ nu rédíò ẹ tún gbọ́ nu tẹlifíṣàn àbí bẹ́ẹ̀ kọ́ ni àmì ẹ̀ pé mo fẹ́ wo bí ṣe ń sọ̀rọ̀ gangangangan ẹ ti rí nu tẹlifíṣàn fa àmọ́ wọ́n pé yes yes yes hmm, ẹ wo bí ṣe ń sọ̀rọ̀ ẹlòmíì ó ti fi gbóyè yóò máa wí ká ni pé njọ́ ti Goodluck wá á ọba rẹ̀ fi ṣe ń sọ̀rọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni bí ó sì máa pariwo kánù. báwo wá ni tó bá gbọ́rọ̀ lọ Allahu Akbar ọ̀làǹfààní àti gbóhùn ọlọ́run Allahu Akbar ọ̀gá púpọ̀ wàláhì ọ̀gá púpọ̀ ẹ àwọn ẹni tó lọ ń ṣe fún náà ló lè sọ. So bí anabi musa alayhi salam anabi wa muhammad sallallahu alayhi wa sallam ẹnìkan ní ọ̀dà ẹ̀dá kan ẹ̀dùn ẹ̀dùn ń bọ̀ tí wàá bá anabi muhammad sọ̀rọ̀ agbọ́ ti musa ní sọ wà nù alukur'an sẹ́yìn mọ̀ bí tó ti bá anabi muhammad sọ̀rọ̀ níbo ni israel fẹ́ kí ló ṣẹlẹ̀ ní israel hmm? hmm? ọ̀rọ̀ ọ̀run báwo ṣe bí wọ́n ní kí mọ̀lẹ́kọ̀ọ́ fún mi tẹnìkan bá sọ fún yín bẹ́ẹ̀ ńkọ́ náà náà ẹ sọ̀rọ̀ náà ń bá wọn. ẹyọ màtá nàbì sallallahu alayhi wa sallam tí ọmọ bí ó ṣe kí bí ó ṣe bí ó ṣe ṣe kíkí ìjà wíwẹ Ọlọ́run akọ kókó máa sọ pé at-tahiyyatu lillah sẹmi kọ́ ẹ ká lọ kọ́ dáadáa ní sẹmi <laughs> kọ́ ẹ àtàyà àtàyàlìlá àtàyàlìlá ọkọ dáadáa Ọlọ́run ló kọ anabi Muhammad sallallahu alayhi wa sallam attahiyatu lillah wassalawatu wattayyibat Ọlọ́run ní ká àwọn mẹlẹkọ dáhùn àwọn mẹlẹkọ ní asalaamu alayka ayyuhan nabiyyu ah wàllahi innahu lanabiy wàllahi anabi Ọlọ́run mẹlẹkọ gan jẹ́rìí asalaamu alayka ayyuhannabiyu wa rahmatulahi wa barakatu anabi tún dáhùn ọlọ́ni ká anabi ò tún dáhùn anabi ni asalaamu alayna wa ala ibadillahi salihin eléyàn bẹ kìí tún àṣẹ lẹ́yìn lásán o torí pé bọ́lá tó ṣe fún ọ̀run náà ọlọ́run bá sọ̀rọ̀ torí anabi wa bá ọlọ́run bá sọ̀rọ̀ ọlọ́run bá anabi wa sọ̀rọ̀ ní pàápàá ìbánisọ̀rọ̀ walhamdulilayi ṣùgbọ́n gbogbo àwọn ànábì ọlọ ọ̀rọ̀ tọ́lọ̀ ń bá wọn sọ náà kí là máa ń pè wáhì ẹ ṣàkíyèsí o nísìnyí ọgbà lẹ́tà ọgbà lẹ́tà láti ọ̀dọ̀ gómìnà stéètì lẹ́tà tó wá gbà yẹn kì í ṣe kì í ṣe pé wọ́n kọ o lẹ́tà gbólóhùn ẹnu ni ẹni tó wá jíṣẹ́ fún ọ nígbà tó jíṣẹ́ tán ìwọ wá sọ fáwọn èèyàn pé gómìnà sọ fún mi lónìí pé àwọn èèyàn pé kèsì fóònù o àwọn èèyàn pé ah ṣé ẹ sì ti lọ sí ọ̀dọ̀ wọn lónìí báwọn wípé náà wọ́n rán èèyàn sí mi ni sọ yé wọ́n rán èèyàn sí mi lódodo ńlọ sọ fún ọ lópin ìgbà tẹ́ni tí wọ́n rán sí ọ tó bá ṣe pé bí wọ́n ṣe rán lọ jẹ́ tá a má pèjú ìwà lánàá torí pé al-kalamu innama yunsabu ila qa'ilihi al-awwal ẹni tó kọ́ sọ̀rọ̀ ni wọ́n máa kọ́ sọ̀rọ̀ kìí ṣẹni tó wá jíṣẹ́ àbí òye ọ kìí ṣẹni tó wá jíṣẹ́ ìnáà máa kọ́ sọ̀rọ̀ àní ìsìn gbogbo àdìsí tá à ń kà tẹ̀lé ẹgbẹ́ anabi hurairata anabi dar anabi darda anabi masoud ṣe ibn masoud lọ sọ̀rọ̀ ni so but ẹ ẹ rí i pé ẹ̀sà tètè ka eléyìí kí ni anabi sọ àbí bẹ́ẹ̀ kọ́ ni ó fi hàn pé ọ̀rọ̀ ẹni tó jíṣẹ́ rẹ̀ kọ́ lọ sọ ẹni tó ń gbọ́ lọ́dọ̀ rẹ̀ lọ sọ̀rọ̀ torí ẹ lòfin ṣe sọ yìí pé ńṣe là á máa ń fọ̀rọ̀ èdè lárúbáwá ni àmọ́ yorùbá rẹ̀ ńṣe là á máa ń fọ̀rọ̀ ọtí sọ́dọ̀ ẹni tó kọ́kọ́ sọ pò ń lọ sọ ó lè wá ti jẹ́ pé ọ̀dọ̀ gba èèyàn lọ́gbà kó tó dọ́dọ̀ tiẹ̀ torí ẹ ló ṣe jẹ́ pé nísìn á máa sọ wípé kọ́lá Ibn Taymiyyah Ibn Taymiyyah sọ Ibn Taymiyyah ń bọ́ ló ti sọ sáà àjọgbé ni àjọgbé. Ah, máa rí inú tíra rẹ̀ tíra rẹ̀ kó tó dọ́dọ̀ tiwa ń kọ́ ẹ̀mẹ́yẹ yẹn ló ti dọ́dọ̀ tiwọn táwọn pé qala qala shaykhuna qala haddathana shaykhuna shaykhuna shaykhuna shaykhuna shaykhuna kó tó di pọ́n pé Ibn Taymiyyah àmọ́ gbogbo eléwọ̀n ti hakó ni sọ́n kàn pé tíra jáde fáwa ni àwọn pé Ibn Taymiyyah sọ ah, ah Ibn Taymiyyah sẹ́ ẹ bá gbé àbá ah, gbé wallahi tẹ̀ ń tọ́ kọ́kọ́ sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ àbí òye wa ah, nísìn ẹnìkan ó wá sọ fún yín pé nígbà tí ọ̀rọ̀ dojú ẹ̀ nígbà tí ọ̀rọ̀ dojú ẹ̀ inú bí bàbá ó ní àbí orí gbogbo yín dàrú ẹ̀yin bá ní ṣé èsì pé tiẹ̀ gan dàrú sẹ́mi pé òun fún yín ní ròyìn ntí bàbá wí ni sọ wá yẹ kéèyàn sọ pé ṣé èsì pé tiẹ̀ náà ń kọ́ ọ dàrú mo rò pé yé wa torí pé ta ló sọ̀rọ̀ lódodo bàbá ṣùgbọ́n eléyìí post office lásán bí ẹ bá sì mú lẹ́tà ní post office níjọ́ abámútì bànújẹ́ ọ̀gbọ́dọ̀ pọ̀ sọ náà sí post office o torí ńgbà tó ọgbà ti dùnnú kí ló bùn wọn kò sí tọ́ka wọn àwọn kan bọ́ fìwé jíṣẹ́ ni so bí ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ ni tó bá gbọ́rọ̀ dúndùn wa ò ń dunnú ò ń rẹ́rìn mẹ́sẹ̀gì tó dùn masha allah masha níjọ́ tí ètò kúrò bá dé sọ́ọ̀lọ́ ọmọ bá wọn ni pé mtn ti yín bá yín lónìí glo ẹ̀ ó kùbìtẹ́ ẹ̀ gbégbà pé kí ni àwọn kan jíṣẹ́ ni tontori ẹni tó sọ̀rọ̀ nípìnlẹ̀ gangan lọ sọ̀rọ̀ torí ẹ̀ lófin kan tó ṣe jáde wípé laysa naqilul kufri kafiran ni laysa naqilul kufri kafiran naqilul kufri laysa kufran nísìnyí gba ọ̀rọ̀ tẹ́nìkan sọ wa ọ̀rọ̀ yẹn wá jẹ́ ọ̀rọ̀ tó sọ di kèfèrí ẹ sọ pé ọ sọ pé ọlọ́run ọba kì í sọ̀rọ̀ ó sì sọ pé ọlọ́run kì í sọ̀rọ̀ rárá wo di kèfèrí sẹ́mi kí n tí wọ́n ń ṣe ni pé kí ni òun ròyìn tó wù torí ẹ ibi tí ọlọ́run bá ti fi àyè sílẹ̀ fáwọn olùmọ̀ọ́nù láti sọ àwọn tó ṣẹlẹ̀ àwọn tó ṣẹlẹ̀ àwọn tó ṣẹlẹ̀ tí lágbájá fi sórí ibú ni ọ̀rọ̀ tí lágbájá wí tí ó fi wọná láéláé iṣẹ́ tí lágbájá ṣe tí ó fi sórí ibú láéláé tí ò bá jẹ́ páyé yẹn tó sílẹ̀ ni nígbà táwọn náà máa ń sọrun tí fìràhùn náà wí tó fi sórí ibú irun tí lágbájá náà wí tó fi wọná irun àwa náà náà sòṣùgbọ́n wọ́n jẹ́ pé à ń ròyìn tí wọ́n wí ni kẹ́ni tí wọ́n kọ́gbọ́n lè bá àkọ́gbọ́n so kò sọ àwa di kèfèrí bẹ́ẹ̀ náà ni anything tó bá ṣẹlẹ̀ ní ìsìn láàrin àwọn èèyàn ẹnìkan sọ̀rọ̀ kèfèrí ó wá yọ ọ lẹ́nu ó wá fẹ́ ma kí ni ìdáhùn lórí nǹkan yẹn pé ó sì sọ báyìí báyìí báyìí báyìí wípé ẹgbẹ̀rún Allahu gan ò tó bẹ́ẹ̀ a'udhu billah àkọ́kọ́ Allahu ẹ̀yọ̀ kan ni so mọ́wùlẹ̀ tí sọ pé gbẹ̀rún rẹ̀ so òun á sọ fún ọ pé bóun lẹni tó bá sọ báyìí kí la lè sọ fún un sẹ́yìn pọ́rọ̀ ọ̀hún tí èèyàn bá sọ ó di kèfèrí èèyàn sọ pọ́lọ̀ ọ̀hún tó bẹ́ẹ̀ ó tún á tó bá tún jẹ́ gbẹ̀rún a'udhu billah ẹ̀yìn pa sọ̀dún pọ̀ fún Yorùbá so báyọ̀ di nǹkan kan mú ni ó ní ẹnìkan ò lè gbá lọ́wọ́ òun kọ̀ wá mọ gbólóhùn wo ni wèrè rẹ lè pè tí ó fi jẹ́ pé ẹ mọ̀ pé òun ò ní sọ ọ́ lẹ́sẹ̀ so eléyìí jẹ́ bó ṣe jẹ́ mẹ́rin wàkẹlẹmọ lọhùn musa tẹkẹlẹmà gbogbo àwọn anabi Ọlọ́run lọ́lọ́run bá sọ̀rọ̀ ṣùgbọ́n ó sọtọọtọ Ọlọ́run ni wa ma kana li basharin an yukallimahu Allahu illa wahya kò tọ́ séèyàn kan pé kó wà nípò pọ́lọ́run bá sọ̀rọ̀ àyàfi kó jẹ́ pọ́lọ́run ránṣẹ́ sí ni ó fi wáhàyè ránṣẹ́ sí ni ìyẹn pé wáhàyè tó bá fi ránṣẹ́ sí wọn kí ni ó kọ rẹ̀ á pọ̀ bá wọn sọ̀rọ̀ eléyìí ló ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn ànábì ọlọ. aw min wara'i hijab àbíkọ́ bá wọn sọ̀rọ̀ gbẹ̀yìn gàgá kẹ́ bó ṣe ṣẹlẹ̀ síta ni anabi musa àti anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam. nígbà tí anabi musa ti rìn lọ pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ nínú sinai orí iná lọ́ọ̀kan torí pé òtútù mú púpọ̀ lálẹ́ ẹjọ́ yẹn ó ní kí àwọn ìyàwó òun wọ́n dúró di òun bì inni anastu nara mo rí iná kan lọ́ọ̀kan ó ṣeé ṣe kí n bá rí ògùn náà mú wá ń bẹ̀ torí pé òtútù mú ó sì ṣeé ṣe tí n bá tiẹ̀ rí ògùn náà mú wá mi mú فلما ataha nudiya يا موسى، gbàtí musa débẹ̀ ọlọ́run la pè pé wọ́n musa àkọ́kọ́ ọ̀làlá kánábì musa tó dà nábì gan ọlọ́run bá sọ̀rọ̀ pé ìrẹ́ musa inni ana Allah èmi ni ọlọ́run ọba rẹ̀ fakhla' na'layka bọ́ bàtà rẹ lẹ̀ bàtà rẹ méjèèjì bọ́lẹ̀ innaka bil wadi al muqaddasi tuwa ibi tó wà yìí ayé mímá ni bọ́ bàtà lẹ̀ nabi musa sì bọ́ bàtà lẹ̀ ọlọ́run ni wa ma tilka bi yaminika ya musa kí ni ń bẹ lọ́wọ́ rẹ ọ̀tún wa musa ọlọ́run mà qala hiya asaya ó ní àmì ni atawakka'u alayha wọ́n máa fara tì wa'ushu biha ala ghanami mo sì máa fi já koríko fáwọn ẹran mi wa liya fiha ma'aribu ukhra mo tún láwọn àǹfààní mi tí mo máa rí lára rẹ̀ qala alqiha ya Musa ọlọ́ni sọ́ọ̀lẹ̀ anabi Musa sọ kọ̀kọ́ alẹ́ kọ̀kọ́ bá dé jù Musa fẹ́ túlẹ̀ ọlọ́ni ọ̀ ah, gbọ́dọ̀ sá la takhaf ọ̀ gbọ́dọ̀ bẹ̀rù <laughs> so anabi Musa ọlọ́ni kọ́ gbàmú ọgbàmú lọ́ba tún di kọ̀pá padà ọlọ́ni kò kí ọwọ́ rẹ̀ ọwọ́ rẹ̀ ọ̀tún kò kí babíyá rẹ̀ òsì kò kí babíyá òsì ọyọ jáde ọba mọ́lẹ̀ bí oòrùn ọlọ́ni àwọn àpẹẹrẹ méjì nù àfihàn ọ níṣẹ́ sí Fíráò bọ́lá ń ṣe ṣe ní ìrànṣẹ́lẹ̀ kan náà so anabi Musa alayhi salam ó sì di ìrànṣẹ́ nù bẹ́ẹ̀ ló ti wá tọrọ fọmọ ya rẹ̀ Harun ìkókó kan bẹ́ẹ̀ lórí ahọ́n òun àwọn afọ́ntẹ́fsìrì sọ ìtàn nípa àkókò òun ètò Allahu alam sọ bẹ́ẹ̀ la máa wí níta wàá ti sínú alukur'ani àbí sunna Allahu alam pé ìgbà tí fìràwọ́nà tó fura pé Musa ikọ́ máa jẹ́ pé ọmọ táwọn babaláwo ti you see tí wọ́n pé ọ̀dà olóòlùwà rẹ̀ rú ok gbogbo ẹ lọ mú èso roman wa tó máa ń pọ́n ẹ sì lọ mú ògùn náà wa wọn á gbé méjèèjì síwájú musa pé kó mú kan àwọn afọ́ntẹ́sí wa ni musa fẹ́ lọ mú roman torí ah, ọmọdé ní ìsìn nígbà tí wọ́n bá mú eh, mango wàá kó mango gbọ́mọ̀sọ́ yìí the best alhamdulillah àwa náà ní nǹkan kan àmọ́ àní mango adúpẹ́ fọlọ́ àní hmm, mango òwúrọ̀ bẹ́ẹ̀ ni wọ́n bá sí ra góòlù lẹ́ẹ̀fì rà bí hmm, ẹnìkan nu. <laughs> ọkọ̀wé wa láti kù ó ní òun wá ràn lọ́wọ́ wọ́n ní ah Allahu Akbar ikú olé owó ló ti kọ́ lẹ́tà wá sóko mọ̀sọ́ ẹ lé mọ́ngò <laughs> so anabi musa wọn lọ fẹ́ lọ mú aruman wọn ní kí wọn lè kọ gbáwọ rẹ̀ síbi ògùn náà tọ́lọ̀ ti sọ pé ọ̀tá náà ọ̀tá yẹn tọ́jọ́ tó wọn lọ tọ́jọ́ tá musa òní òwò dàgbà. gbogbo tí ò sí tí ó mú má lè wò dàgbà ọlọ́run níjọ́ ìyá rẹ̀ ó tún máa jẹ́ wo ìyá musa ó tún máa jẹ nínú ọlá fìràhùn náà tí èyí tọ́jú ọmọ torí gbogbo gbogbo obìnrin tó bá ti gbọ́yàn wà tó fẹ́ fún anábì musa ọ̀rọ̀ agbẹ́ kẹsàn-án sokolo so títí tó fi wá di pé ìyá anábì musa ẹ̀gbọ́n anábì musa bìnrin. òfin wa sọ pé ẹ jẹ́ kí n tọ́ka sí obìnrin kan fún yín ah mo ń wò pé yọ gbọ́ yẹn tiẹ̀ sẹ́wọ̀n kí n bẹ̀rẹ̀ yọ ọmọ ah, ok kí ló kí ni ìyàtọ̀ gbogbo àwọn wọ̀nyí náà ìbọn yẹn wọ́n ń gbé wá tí ọ̀gbá tí wọ́n ọlọ́run fi sí wọn lọ́pọlọ so títí tó fi lọ pè ya rẹ wa sarakosa ọ ma ṣe ṣe pé wọn ló bí ma tọ́ a ma ṣe bẹ̀rù kan pé firawo náà mọ̀lẹ́ pé kọ́mọ́mọ́ lọ bí olú ẹ̀ lórí sarakosa iṣẹ́ tọ́lọ̀ ti parí bí a ṣe dẹnu tó gbọ́yọ̀ sí musa tí musa hàn yín sì tún gbowó <laughs> so ńgbà tí wàá dàgbà tí fúra ọ̀nà wàá fura pé ọmọ yìí hmm, ok so dáhùn àfọ̀ǹtẹ̀sí rẹ̀ sọ ń bẹ aláwọ̀ àlẹ́ kọ́ fa irùngbọ̀n fúra ọ̀nà àjọ kan pé ìgbà tó àtàwọn kò fáàrì náà gbogbo wọn máa nírùngbọ̀n láyé jọ torí pé ọkùnrin ò lè jọkùnrin lọ́ọ́ dimú láì nírun gbọ̀n obìnrin ni wọ́n á jọ tíyẹn bá ti apá gbọ̀n so ẹlòmíì kò sì pálágbọ̀n òun ló máa máa ṣàdánwò fúnra rẹ̀ pẹ̀lú abẹ́fẹ́lẹ́ lójúmọ́ ni wọ́n máa ha ni wọ́n máa ha ọ̀ha títí àwọ̀ ha the first level ọ̀ha dànù torí ẹ̀ nǹkan kan gbọ́dọ̀ sí lágbọ̀n yóò bo ni ẹ dákun torí ọlọ́run ẹ já filẹ̀ ẹgbẹ́ kí la fẹ́ mú nínú ilé ayé náà tá a ti mú ebi kálukú wa náà ti rí ọ̀pọ̀lọpọ̀ orí àbáàrí yàtọ̀ tó jẹ́ ìyàwó náà lọ fẹ́fẹ́ káwọn ẹlẹgbẹ́ rẹ sìn ọ lọ wọn pé kò tí ì dàgbà jù súnà ní tẹ̀lé so wọn lọ fa fíráwọn àrùn gbà fíráwọn àrùn ok ṣe ẹ ẹ ẹ mọ kó ti pa ẹ̀mẹ́yọ́ ma nítorí Musa nígbà tí sẹ́dá àwọn babaláwo dá irú dá irú wọn àwọn kan láwọn wo sẹ́ pé ọmọ kan bọ̀ ọmọ kan bọ̀ náà ọmọ Israẹli yóò fa ìparun fọ́lá rẹ̀ lọ́ba di pé ń pa gbogbo ọmọ tó bá ti wọlé kan pé sẹ́ ẹbí ma ẹbí ma ẹgbọ́n kó oríire ẹ sáwò lọ́ba ti jọ́ ọkùnrin wọ́n sì pa. tó anabi Musa aleyhisselam adọ́nà ti kọ́ pé tọ̀ nígbà tí wọn á gbé ogun náà ti roman wa musa fẹ́ roman wọn kàn gba ọwọ́ rẹ̀ di ogun náà tuntun mu kàkà kọ sọọlẹ gbé ni kótó àdìpọ sọọlẹ wọn a ní lọfà tí koko fi wà lórí aha rẹ̀ tí ṣe máa kí tí wọn sọ pé li wahlul uqdatan min lisani yafqahu qawli ọlọ́run sípayá àyà mi sí ọ̀rọ̀ mi nírọ̀rùn kókó tí ń bẹ lórí ahọ́n mi bá mi mú kúrò kún lè máa gbọ́rọ̀ mi yé nígbà tó ṣe gbogbo àdúrà yẹn tó tún tọrọ ti Musa tó àti Haruna àti gbogbo ẹ̀kí lọ́lọ́run sọ qala qad utita su'laka ya Musa gbogbo ń tọ́ tọrọ àti fún ọ yẹn ni pé ọlọ́run bá wa ga púpọ̀ tó ń ti pé kò lè sọ̀rọ̀ dáadáa ló fi ní kó ń ṣe haruna ní ànábì ọlọ́run bọ̀ wá pé ẹ ọmọ sọ̀rọ̀ dáadáa ṣùgbọ́n tá haruna afagilé haruna náà tún já ànábì subhanallah àmọ́ gbogbo ń tọ̀tọ̀ wá sí fún ọ túmọ̀ sí pé musa kò kí ló lò dọ́dọ̀ fìràwọ̀ ṣùgbọ́n tẹ bá sọ ọ́nà alukur'an fìràwọ̀ náà sọ níbìkan fún musa pé fáwọn èèyàn rẹ̀ pé am ana khayrun am hadha alladhi am hadha alladhi huwa mahinun wala yakadu yubin sẹ́mi ni mo lóore jù ní abẹ́ni àbùkù yìí lásán lásán tá a gàrí tó tún wá fẹ́ ya tó ló ń fẹ́ ya tí ò lè sọ̀rọ̀ kókó yéèyàn abẹ́ẹ̀tì báárì máa kà tẹ́lẹ̀ ní kése níìsì mo rò pé yìí wa sẹ́mi pátìgbà tí anabi musa ti gbógun náà jẹ sọsá wà ń wájú fìràwọn náà títí títí títí kó tó di kó kó mbẹ́ so òun fi bó ṣe rí tẹ ẹsẹ mi kan tó fẹ́ báyìí tẹ́tẹ́lẹ̀ náà ń kọ́ ní ìsìn ẹnìkan kan sọ fún wa pé ọ̀tọ́ ni ṣé ìwà náà lọ́wọ́ ń ṣe wáyé ní sí tọ́lé tọ́lé lásán lásán ah, ẹsẹ̀ mọ̀ pé tẹ́lẹ̀ ni mo ń tọ́lé <laughs> so òun ò ní sọ pé ìwọ tó ti tọ́lé tọ́lé rí kò ní sọ yùn àwọn èèyàn pé ah, ah ah so wọ́n máa pe wọ́n tọ́lé tọ́lé pé ah, àwọn máa adúrú bàbá yìí lóòótọ́ ìṣètò yín lọ́yẹ̀ kẹ́ kọ́kọ́ mójútó náà so ẹni tó fẹ́ bàyàn jẹ́ ẹni tó ti ṣe rí ìní ọ̀ma sọ́nsọ pé ìsìn ló ń ṣẹlẹ̀ wàhílà ìgbà tó lọ́wọ́ bá ti pé gbogbo ń tọ́ tọrọ àti fún ọ Musa ìgbàgbọ́ wa ni pé kò kí lòlòdé wájú Fìràwọn náà torí ẹ̀ eléyìí ṣẹlẹ̀ sànàbí musa kọlọ ń bá sọ̀rọ̀ gbẹ̀yìn gàgà bẹ́ẹ̀ náà ló ṣẹlẹ̀ sànàbí wa muhammad sallallahu alayhi wa sallam ìdí tá a fi sọ bẹ́ẹ̀ ni pé ṣé ńgbà tó lọ́n wá bá nàbí sọ̀rọ̀ sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bá a ṣe wí yẹn nígbà tí wọ́n gbé lọ sí sámà ǹjẹ́ ànàbí wa rọ́ lọ kọ̀rọ̀ lọ kò rí ọ lọ. torí ẹ ní aisha radiyallahu anha ṣe sọ fún wa ní ìbẹ̀rẹ̀ sahih muslim náà padà abẹ́kọ̀ọ̀ka ìmọ̀ pọ̀ níbẹ̀rẹ̀ sahih muslim yẹn ó lẹ́ni tó bá sọ fún ẹ panabi Muhammad sallallahu alaihi wasallam ó rí Ọlọ́run lójú korojú báyìí ó ti gbé ìdúró ńlá fún ọ ó ti gbé ìdúró ńlá fún ọ torí mo bí anabi sallallahu alaihi wasallam léèrè pé ǹjẹ́ ẹ wà láǹfààní àti rí Ọlọ́run ọba bí anabi ní nurun anna ara ìmọ́lẹ̀ báwo mo ṣe fẹ́ rí ìgbé torí tọ́lọ̀ ń bá fi lè ṣèpáyà ojú rẹ̀ hàn kankan ni gbogbo ntí ìmọ̀lẹ̀ yẹn bá ṣubú sí lára yóò jóná ni. ibẹ̀ rí lára ti Musa àti Musa ni Musa fẹ́ rọ́lọ́ ìmọ̀lẹ̀ ńgbà tó dára òkúta kí ni àpáta ṣe ọ̀fọ̀ wọ́muwọ́mu ni. ṣùgbọ́n náà ó fún àwọn olùgbàgbọ́ òdodo láǹfààní àti lè rọ́lọ́ láì jẹ́ pé bànújẹ́ ó ṣe wọn láì jẹ́ pé dààmú ṣẹlẹ̀ sí wọn láì jẹ́ pé fòó sì ṣe wọn kọ́dà gan wọ́n rí pò ń lọ gajù ọ gajù gbogbo dẹ̀ra táwọn ti rí inú àlùjáná lọ ọlọ́kọ́ mọ́ sí wọ̀ wá torí ẹ̀ àwa sọ pànàbí sallallahu alaihi wasallam rírí tí wọ́n rí ọlọ́run lójú kínni lójú àlá ni lójú àlá ńláde fi tọ́ka sí pé wọ́n ti rọ́lọ̀ ẹnìkan á pé kí ló dé tèmi máa ń sọ pé ànábì sallallahu alaihi wasallam wọ́n á rí ọlọ́run ìní sọ pé ló ti rọ́lọ̀ nígbà tó pé yorùbá là ń sọ ni àbẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ pé lójú àlá ni wọ́n ti rọ́lọ̀ pànàbí nù ẹnìkan ní kí n máa sọ pé ló ti rọ́lọ̀ ń tọ́ Yorùbá là nísìnyẹn tí ọ̀já mọ̀ kankan á sọ pé ẹ̀yìn àbí bẹ́ẹ̀ kọ́ ni sànàbí wa sallallahu alaihi wasallam tó bá wà nù ọ̀rọ̀ wa ń gbà mí pé ni wọ́n ti rọ́ só burú ni kò sí tó burú àwa tá àjá mọ̀ kankan ànígbà kan sọ pé wọ́ ọ̀gá wa tó yẹ pé èyí tó gbọ̀n lẹ̀ nínú oore tó fi sáráyé iná làárí díẹ̀ mú bẹ́ẹ̀ ṣé "Taba wọn sọ pé ni wọn ti rọlọ sáwá sì sọ ni a sì sọ torí yorùbá làwọn sọ báyìí èsì èdè haúsá torí èdè haúsá ìwọ náà gbogbo èèyàn torí tó di ẹ̀yin dédé haúsá wọn tún máa wò pé ilé ilẹ̀ yorùbá ló gbé hmm, ilẹ̀ yorùbá ló gbé so eléyìí jẹ bó ṣe jẹ aw yursila rasula. ọ̀nà tó lọ́n tún fi máa ń bá àwọn aránṣẹ́ rẹ̀ sọ̀rọ̀ ní kó rán ìránṣẹ́ subhanallah á rán ta ni ìránṣẹ́ náà bá jẹ́ màláìka ìdínú tó tá a fi sọ pé ẹnìkan ò lè já nàbí láì jẹ́ pé ọlọ́run rán màláìka sí ṣùgbọ́n àwọn àdàmàdì ànábì àwọn àdàmàdì prophet wọ́n pọ̀ nàìjíríà ní síbáyìí tẹ́ pé ọjà létí títì obìnrin kan ó dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ o wọ́n àjọ rẹ́rìn síra wọn wọ́n jọ rẹ́rìn síra wọn ó dira wọn mú pé prophetic night pé prophet lágbájá pé yóò ṣe prophetic night ṣe prophet náà nù alhamdulilayi asitima pé kò sí prophet kan mọ́ lẹ́yìn tani ẹ̀yìn anabi wa muhammad sallallahu alayhi wa sallam. fayuhi bi idnihi ma yasha àbí kọ́ ọ̀ràn òjíṣẹ́ kọ́lọ́mọ bá wà ránṣẹ́ sí onítàn pẹ̀lú ntọ́ba wò ọba gíga lọ́lọ́wọ́ kò sí ntọ́ga tọ́lọ̀ ndé kò pé ọ̀gá jọlọ́ hakim ọlọ́gbọ́n ni gbogbo ntúnṣe pátátọ́ ọba yẹ̀ lẹ́yìn eléyìí ọlọ́run ọba sọ fún wa lẹ́yìn eléyìí àwọn òjíṣẹ́ tá a wá aran kí ló dé tá a fi ràn wọ́n sẹ́mi pé àyà kan àti kà sáájú nìsín yíkú wa laqad ba'athna fi kulli ummatin rasula an i'budu Allaha wajtanibu at-taghut ipe ń fi ràn àwọn òjíṣẹ́ òun náà ní pé lè máa pe àwọn èèyàn lọ sí ká sin lọ́lọ́ nìkan ká sì jìnnà sí bíbọ àwọn òòṣà ẹ ẹ àwọn olùmọ̀wá máa ń sọ pé táyà bá ti wá báyìí ọlọ́run bá ń tọ́ka sí fún wa nù pé àwọn èèyàn oríṣi ọ̀nà méjì wọn pín sí ẹni tó bá gbọ́ ní táwọn òjíṣẹ́ mú wá tó fi ṣe wà wò àwọn ní ń sin ọlọ́run ẹni tó bá ti lè takò kí láàpẹ wọn ń sìn òòṣà ó kọ yóò wọn lè pè á pè wọn lábọ́ ọ̀sà oríṣi ọ̀nà méjì tó lọ́n pín àwọn èèyàn sínú. Si tẹ ẹ bá wá wọ àyà tó tẹ̀lé ìta kàtá yìí ọlọ́run bá ń sọ fún wa kí ni kókó ń tọ́fà tó ń tẹ̀ fi rán àwọn aránṣẹ́ náà ọlọ́run ní rusulan mubashirina wa mundhirin li'alla yakuna linnasi 'ala Allahi hujjatun ba'da ar-rusul wa Allahu 'azizan hakima àkọ́kọ́ rusulan kí ló dé gba fatha sẹ́mi pé ọ̀rọ̀ tó bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lédè lárúbáwá tó bá fi lè jórúkọ kí ló máa ń gbà wọ́sẹ̀lì wo ló máa ń gbà ó máa ń gba gọ́mà ni kí ló dé tẹ́lẹ̀ ìfìgbà fatah wọ́n ní tá a bá padà síbẹ̀rẹ̀ àyà tó síwájú rẹ̀ wa rusulan wa rusulan qad qasasnahum alayka min kí ló dé tó náà gba fatah eléyẹn wọ́n ń pè ní tanazo nínú gírámà Lárúbáwá tanazo ntí ntọ́fẹ́ fún nǹkan fati àmà já tí nǹkan méjì wọn máa jalè lórí pé èmi ní gbà ìwọ gbà nítorí pé ìtumọ̀ rẹ̀ ni pé qasasna rusulan alayka rusula ni maf'ulun bihi ṣùgbọ́n ó síwájú nìsín tí maf'ulun bihi bá ti wá síwájú báyìí tí fíìlù tó ṣe násùbù fún tó bá gbẹ̀yìn àti fáìlù rẹ̀ kọ̀ wá ma ló nìkan dọ̀míìrù tí tún tọ́ka sí maf'ulù tó ti síwájú yẹn tó ń bẹ lára fíìlù gẹ́gẹ́ bí qasasnahum kìí ṣe pọ́lọ́n sọ pé wa rusulan qad qasasna alayka ó ní ah, ah qasasnahum báwo tanazu' nù báwo la ṣe wá ṣe ta'wilu rẹ̀ a sọ yìí pé qasas wa qasasna rusulan alayka qad qasasnahum alayka jumla tó tẹ̀lé ń yọ máa jẹ́ jumlatun tafsiriyya àti mantita alákòókò fìgbà fatha ó jẹ́ maf'ulun bihi li fi'lin yuqaddaru mimma ba'dahu ṣùgbọ́n rusulan tẹ́lẹ̀ kejì yẹn a sọ pé mansubun alal badaliya mansubun alal badaliya sẹ́mi kó ló ń darúkọ rusulan lẹ́ẹ̀mejì ó ní wa rusulan qad qasasnahum alayka min qabl wa rusulan lam naqsushum alayk ọlọ́run tí wọ́n sọ pé rusulan rusulan ẹlẹ́ẹ̀kẹta yìí badalun nínú rusulu talakọ̀kọ̀ àtẹlẹ́ẹ̀kejì ni àti tá a ti sọ fún ọ àti tá a ti sọ fún ọ ẹ mubashirina wa mundhirin iṣẹ́ gbogbo wọn òun náà ní ká fúnni ní ròdùnú àti ká ṣèkìlọ̀ fúnni ká fúnni ní ròdùnú àti ká ṣèkìlọ̀ fúnni wọn a máa fẹni tí ròdùnú tọ́ sí ní ròdùnú àwọn ẹni tó bá tẹ̀lé lánàá wọn wọn sì jẹ́ olùkìlọ̀ ọ̀yà fúnni fẹni tí ìkìlọ̀ ọ̀yà bá tọ́ sí làwọn tí ọba tako tiwọn iṣẹ́ táwọn anábì wá ṣe ara rẹ̀ nu wọn máa fún àwọn ẹni ọlọ́run tí ń ṣe tọ́lọ́run ní ròdùnú àlùjánnà wọ́n sì máa ṣe ìkìlọ̀ ìyà ńlá fáwọn ẹni tó ń takotọ lọ́hùn wípé iná ni wọ́n wọ̀ àwọn ẹni tó jọ máa ná ọlọ́mọṣẹ́wá lọ́ máa ná. lè aláyẹ̀kùnà lè nà sí ọlọ́lọ́hì hujjatun ba'da ar-rusul. ńṣe lọ́lọ́run ọba ara wọn káwọn èèyàn ọmọ bá láwíjàre kán tí wọ́n rí wí tó bá di lọ́la kìyàmà lẹ́yìn tọ́lọ́run ọba ti rán àwọn àránṣẹ́ sí wa ìyẹn ni pé àwọn awí kan ò sí fẹ́nìkan lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama àwíjàre kan ò sí má tẹ́nìkan lè sọ pé wọ́n ọlọ́run bò ló sì fẹ́ fìyà jẹ mí tó o sì ránṣẹ́ láti kìlọ̀ fún mi kò sáwàwí kò sáwíjàre torí káwíjàre ọmọ bá sí káwàwí ó lè bá a bàjẹ́ káròyé ọmọ bá a rédi fi jókòó lọ́lọ́run fi rán àwọn òjíṣẹ́ ẹnìjọba fẹ́ràn ara rẹ̀ yọ tẹ̀lé tàwọn òjíṣẹ́ ọlọ́run ẹni tó bá sì kọ̀ láti ṣe dáadáa láti gbàgbọ́ lódodo láti hùwà rí àwọn onítìyìn wọn ò ní àwáwí tí wọn lè rí wí níwájú ọlọ́run tó bá di lọ́la kìyàmà lẹ́yìn tí ọlọ́run ọba ti rán àwọn òjíṣẹ́ iná lọ́lọ́run ṣe sọ nínú àyà mi ó ní walaw anna ahlaknahum bi'adhabin min qablihi laqalu rabbana lawla arsalta ilayna rasula. فنتبع آياتك من قبل أن نذل ونخزى ọlọ́ni tó bá ṣe é pé a bá ti pa wọ́n run ni síwájú ká tó rán ànábì ọlọ́run sí wọn tó bá yí pé parun ti ṣe wọ́n ni kánábì ò tó dé wá bá wọn ànábì náà ló dé ni wọn ò gbọ́rọ̀ yìí o ànábì náà ló dé ni wọn ò ṣètò ọlọ́run yìí o tó bá ṣe pé a ti pa wọ́n run ni kó jìṣẹ́ ọlọ́run tó dé wá bá wọn wọn ò bá sọ pé wọ́n ọlọ́run kí ló ṣe tó ọ̀kọ́kọ́ rán ìránṣẹ́ sí wa náà kó jíṣẹ́ rẹ fún wa ká máa wá tẹ̀ láṣẹ rẹ ká máa tẹ̀ láwọn àyà rẹ síwájú kó tó di pábùkù ó dé síwájú kó tó di pé ìtẹ́ńbẹ́lú wọ́ wàá ṣẹlẹ̀ àwọn náà bá máa pé òjíṣẹ́ lọ́yẹ kọ́ kọ́kọ́ ràn kì í ṣe ìyàlọ́yẹ kọ́ kọ́kọ́ síwájú àti wọn á rán òjíṣẹ́ báyìí àwáwí òsì àwíjàre òsì náà lọ́lọ́ sọ nínú àyà mi kí wa ma kunna mu'adhibina hatta nab'atha rasula àwa kì í fìyà jẹyàn o síwájú ká tó rán òjíṣẹ́ sí i torí ẹ̀ ń lọ sí wá pé tó bá dijọ́ gbẹ̀ndà àwọn èèyàn kan bẹ̀ o tó ṣe é pé ọlọ́run ọba ṣe ìdánwò fún wa nínú wa wà nù hadith òun náà lọ́mọdé kékeré ọmọdé kékeré tó kú ṣùgbọ́n tó ṣe pé òbí rẹ̀ jẹ́ kèfèrí òun fúnra ara rẹ̀ ẹni tó bí ní bàbá káfìrí ni ọmọ yìí wá kú kékeré lábẹ́ òfin ìdájọ́ ọmọ ìdájọ́ bàbá rẹ̀ kìí ṣe ìdájọ́ ìyá òun tí Baba jẹ́ mùsùlùmá tí bàbá bá jẹ́ kèfèrí ìdájọ́ kèfèrí lọ́ọ́ mání ọmọ tó kún kékeré tí bàbá rẹ̀ sì jẹ́ káfìrì lábẹ́ òfin ọlọ́run bó mú wájú ọgbẹ́ndà kìyàmà wọ́n sì dá òfin àmọ́ ọmọ tó kún kékeré tó sì ní bàbá tó jẹ́ mùsùlùmí ilal janna ìdájọ́ tiwọn ìdájọ́ àwọn bàbá wọn ní àlùjánnà ni bákan náà ẹni tó kú ṣùgbọ́n tó kú ní wèrè ẹni tó kú ní wèrè yóò sọ pé wọ́n lọ àmọ́ o ó kú ń wèrè láti ìgbà tó ti bàlágà kó tiẹ̀ tó di pé ó sin lọ́n kò sin lọ́n ló ti jẹ́ wèrè ìsìnkú ẹni tó ti fìgbà kan ní làákàyè lẹ́yìn ìgbà tó ti bàlágà ọwọ́ á dìgbà kan lọ́wọ́ á ya wèrè eléyìí ọlẹ́nu ọ̀rọ̀ n tó ṣe láti gbà tó ti bàlágà sígbà tó ya wèrè ni ó gbé wà àlìjáná àbí kó gbé wọná ṣùgbọ́n n tó ṣe pé tó fi bàlágà tó fi kọjá bí bàlágà tó fi tó fi kú láyé wèrè náà ni eléyìí náà bákan náà ẹni tó dídìnrín kìí ṣe kó ń ya wèrè ó dídìnrín ọpọlọ rẹ̀ fúyẹ́ fífúyẹ́ tọpọlọ rẹ̀ fúyẹ́ kò jẹ́ òsínlọ́ọ̀ yọ àwọn sọ fọlọ́n ẹbí sọ wánú àdìsí yẹn pé wọ́n lọ́n tó ń fi gbélé ayé kú láyé mo mọ ti ń lọ n ò níṣẹ́ kẹjú káwọn ọmọ ọmọ pariwo tẹ̀lọ́n lẹ́yìn lọ kí wọ́n máa lo agbolo kí wọ́n máa fọn ṣe yẹ̀yẹ́ lọ sọ àwọn eléyìí ọlọ́wọ́n bó sì dánwò fún wa ẹbí sọ wánú hadith torí pé wa ma kunna mu'adhibina hatta nab'atha rasula a kì í fi àjẹyàn síwájú ká tó rán ojúṣe tọ́ ọlọ́run sì dánwò fún wọn pé kí wọ́n wọ náà wọ́n fi náà hàn wọn hakikatan àwọn tó bá wọ̀ wọ́n bára wọn lálùjànnà àwọn tó bá kọ̀ láti wọ̀ àwọn ní lọ́ọ̀nà nítorí pé kí ni wọ́n ní kọ́kọ́ pè wọ́n wọ́n pè wọ́n wọ́n pè wọ́n lọ sí di kásìn lọ́n ẹni tó bá dáhùn náà lẹ́ni tó wọ̀ náà iná tí wọ́n rí i pé iná ni àmọ́ kì í sin iná lódodo àwọn ẹni tí ò bá wọ̀ pé à ah, iná bá wọ̀ so àwọn ni ọwọ́ iná òdodo wọ́n wá nu àdéhùn yẹn pé Allahu a'lamu ma hum fa'ilun ṣe bọ́lá ti máa tí wọ́n ṣe tẹ́lẹ̀ náà tó bá fi wọ́n lẹ̀ àbí tó wá ní kí wọ́n ní làákàyè àbí tó wá ní kí yọ ọ́ so eléyìí jẹ́ bó ṣe jẹ́ abẹ́ẹ̀bẹ́ ǹjẹ́ àwọn ẹni tó wá gbé láàrin ànábì méjì nǹkan bí àwọn ti ń bẹ láàrin ànábì Musa sígbà tá ànábì Muhammad sallallahu alayhi wa sallam dé kò tí ì sófin kan tọ́lọ̀ ní kí wọ́n tẹ̀lé wọ́n sì kú ahlul fatra gbóò làwọn akwá kan náà olùmọ́ni bẹ́ẹ̀ náà làwọn náà wọ́n sì dánwò fáwọn náà tó bá dijọ́ gbẹ̀ndà kìyàm yàtọ̀ sáwọn tó àwọn kan ah masha allah so àwọn eléyìí àwọn ń lọ tiwọn generally sọ òbí wọn wà nùnà àdìsí yẹn sì fẹsẹ̀ rìn lẹ̀ àníjì láti wá jẹ́ pé ní ìlà máa sí ojoojúmọ́ pé hàn kó là nàbì sí lọ sọ̀rọ̀ kí wá sí pé kí olùmọ̀kan náà wá jẹ́ ojoojúmọ́ pé ànábì gan bàbá rẹ̀ ń la! ẹ̀lẹ́kọ̀ọ́ nù so ṣùgbọ́n nítànàbì sọ pé ìmọ̀ àkọ́kọ́ ni sì fi mọ àwọn anabi rẹ̀ tó fẹ́ ètò ọ̀mà torí báyìí wa ká wa ká má ibú ká à ń bẹ ọlọ́run bá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àtàwọn àròyìn rẹ̀ tó ga jù kó sì wá lórí rẹ̀ kó sì wá lọ́kàn ẹni tó máa tẹ̀lé lánàá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ní kọ̀kọ̀ àti ní gbangba subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu tó bá ń salaam aleykum salaam.